وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مؤبدا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى الأولين والآخرين وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم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 ورسوله فقد فاز فوزا عظيما عباد الله فالرسول صلوات الله وسلامه عليه بعث إلينا رحمة للعالمين وبعث كافة للجن والإنس وكان رسول الله صلى الله عليه وسلم بعباد الله المؤمنين رؤوفا رحيما كما مداه ربه سبحانه وتعالى ونعته لنا سبحانه وتعالى في أواخر سورة التوبة كان رسول الله صلى الله عليه وسلم يحذر هذه الأمة متى ما وقع بأرض كانوا بها الوباء أو طاعون أو وجع ألا يخرج أحد من هذه المدينة فرارا من قدر الله سبحانه وتعالى فربنا سبحانه وتعالى إذا قدر شيئا فإنه يمكن هذا القدر متى ما جاء حينه وجاء وقته وكذلك كان رسول الله صلى الله عليه وسلم يمنع من كان خارج هذه المدينة أن يقدم عليها فكان رسول الله صلى الله عليه وسلم ينهانا عن ذلك كل هذا يدور حول قول رسول حول قول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولا تلقوا بأيديكم إلى التالكة عباد الله لكن رأينا من أصحاب رسول الله صلى الله عليه وسلم من وقع الوباء والوجع بأرض كانوا بها وسألوا الرحمن سبحانه وتعالى أن يقسم لهم نصيبهم وحظهم من هذا الوباء لعلهم يريدون بهذا نيل الشهادة التي ضمنها رسول الله صلى الله عليه وسلم لكل عبد مؤمن مات متعونا وكذلك رأينا من هؤلاء أي من أصحاب رسول الله صلى الله عليه وسلم من لم يرى هذا حراما ويرى القدوم على مثل هذه البلاد أو على مثل هذه الأراضي مما نهى عن الرسول صلى الله عليه وسلم للتنزيه لا للتحريم لكن دونكم أخبار هؤلاء الصحابة رضوان الله عليهم أجمعين أقول فرصة هذا مسلمي أتوا لكي كرات النبي صلى الله عليه وسلم أنت الله وأنا تبا ما جاك في مبوا الله سبحانه وتعالى في يوم كسر ربيو رينا تونا النبي كلوك ما جوا بدأ جسيا في مئتين بكنا bani salikun kí àtàwọn àti àtàwọn sọ̀hábà rẹ̀ wá kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ mọ̀ yànú ẹ̀sìn mo ń fi àsìkò ìran mi ti bẹ̀rù allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe ń ràn ilé ti bẹ̀rù allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ aláṣẹ ká bẹ̀rù ẹ̀ láì ká máa bẹ̀rù rẹ̀ níbẹ̀rù ti àbòsí níbẹ̀rù ti mànàfíkì níbi ìpayà rẹ̀ jẹ́ kọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa jẹ́ ọ́ dájú gbangba wa lọ wọlé àjọ kan sọ rẹ̀ onírànà àdáwò ní bẹ̀rẹ̀ wà Allah subhanahu wa ta'ala má fi kankan bẹ̀ tú àṣírí ìmánì wa sádàkù máa mánéjì wa lọ́bàá káfí lè tasórí ìyọnú rẹ̀ la hawla wala quwwata illa billah nàbíyù tawba anabi sallallahu alayhi wa sallam a ní n tó fi wá sórí rẹ̀ n tó ní di ká gbọ́yé ni torí tẹ́yìn ọba ti gbọ́yé òdì tí a sọ àsìlám sọ onóńtọ́ ọmọ àṣẹ tí bá tó wá ń sọ di rẹ̀ yóò tún máa wá bí Allah subhanahu wa ta'ala wípé jóòmù ọ̀tán sórí tó ń ṣe torí yóò rí sí dáadáa a sì jẹ́ àmà wípé àìní sí ànábì mímà lẹ́yìn ànábì sallallahu alayhi ó tún jẹ́ àmọ̀ wípé àpẹẹrẹ ni pé ntọ́lọ́ ń fara sọ̀rọ̀ a máa rí ìntà ìmọ̀ ìsìn Allah subhanahu wa ta'ala ń bẹ̀ títí èyí ọ̀gbìn àdìkì àmọ́ kò sí nkẹ́kẹ́ tó lè ṣẹlẹ̀ tí ò ní jẹ́ wípé a ti rí ntàǹsàn fílẹ̀ fún wa a rí ẹ̀kọ́ ń bẹ̀ abẹ̀rẹ̀ láti bí júmọ́ àtútílé ń bi mẹ́ta sí mẹ́rin sẹ́yìn nípa ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn tó bẹ́yọ síta yìí bó ti ẹ̀jẹ̀ wípé laysa bi walidi hadha alwaqt kìí sọmọ tuntun ń ọ̀sẹ̀ bí wọ́n ti bí ẹ̀bùlá ìsáyé láti 1976 tá a lè pè ní 38 years ago báyìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀là ilé ní wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ láti rè wọ́n kí wọ́n lè bá àmọ́ jẹ́ ọ̀tà fún ànábì wọ́n sì fọ́n wí ẹ̀rí kan wọ́n àgbélé ẹ̀ lọ wípé sẹ́rẹ̀ ń tẹ́ ń sọ̀rọ̀ yìí authority ni tí bá ti ń sọ̀rọ̀ ẹni nítorí ọmọ sọ ẹ gbọ́dọ̀ yẹ lọ́wọ́ rẹ̀ wò àwa ti wá fè ń tọ́jẹ́ ń tọ́nà fún sàsàm àfinú bírákẹ́tì bẹ́ẹ̀ yàn bá ń gba professorship lórí English language ó lè gbà kọ́dà gbogbo nítorí ó wí bóní bẹ̀bẹ̀ tó ó ti ní tùmọ̀ míì kí wọ́n bá kọ́lẹ̀ wọ́n fún tùmọ̀ ọ̀dọ̀ wọn lélẹ́yìn ṣùgbọ́n tọ́nà ń fa nàbì sallallahu alayhi wa sallam kò sí oyè tí wọ́n ni àfikọ́mọ́síwì ìtọ́lọ́ ń fún ànábì ó clear débi wípé ẹnìkan ò free láti máa fi kún láti máa yọ kú pòròfẹ́sọ̀ kan ronú jọ kan lónìí ọ̀dà àkóbúrú gbogbo tí àwọn èèyàn ń pè ní sit down stand up òun kan ronú sí òun ronú wípé ń gbé pé ẹni tí bá ń bẹ lórí ìbò òun náà ni wọ́n sọ fún pé síìtì so dáhùn tí ó tẹ̀lé sí ti orí sí tautology superfluousness ni ẹ̀yọ́kù mẹ́ nítorí wípé àti gbọ́yé pé ẹntì ń bẹ nídùú ni wọ́n sọ pé síìtì fún ẹ̀yọ̀ dáhùn kú mẹ́ bó bá prúfẹ̀ bá láàrin pa ẹ̀mẹ́rẹ́tọ̀ professor à ah, àwọn ilé ìtúnṣe professor lásán ẹ̀fìsì wà láìkọ̀ wọnú ẹ̀sìn ọlọ́run tí wọ́n bá ní ẹnìkan dọ́kítọ́rù ni tí wọ́n bá ní ẹnìkan alùstáàfù ni ọwọ́ àgbà lórí ìṣẹ̀ríà kò gbọ́dọ̀ wí nkankan ju ntánàbì ti sọ́ọ́lẹ̀ lọ tó bá ní pé ìwé ẹ̀rí ń gu òun pòun fẹ́ sọ nǹkan tó yàtọ̀ sí dára bí sọ ẹ sì rí pé ẹ̀sìn ó sì mọ̀ tú láti lójú ẹsẹ̀ àwọn ará èèyàn tó sọ ọ̀yà mẹ́lẹ̀ wájú ta rẹ̀ wọ́n ní kí wọ́n fẹ́ sọ olóhùn fẹ́ ni ẹ̀ ń ó ní ẹgbàtẹ́yìn òní ìbòde alìustad adoktor asheik kìnnìkan ni wọ́n sọ pé èèyàn lè ṣe bẹ́ẹ̀ àwọn ẹ̀dẹ̀ ti dọ̀tọ́rìtì mi tí wọ́n ti gbà wíwẹ̀ dìde níbi ọ̀rọ̀ ẹ̀rí wípé èpè ní ọ̀kọ̀ọ̀kọ̀ máa gbà ṣáájú káyọ̀ pé sọ́wọ́n burúkú ni ni sọ ní ọ̀rẹ́ sí ya ni ìdán ilà fi gbọ́dọ̀ wà láhádàr láyé ní ìsìn àwọn kan ti bẹ́ bóde wọ́n lè gbọ́dọ̀ bọ́ wọ́n mọ́ wọ́n bẹ́ bóde wọ́n lè gbọ́dọ̀ dìmọ́ra yín mọ́ kí wá gẹ́gẹ́ ni tó sún adébí àlámẹ́rì ó ní wípé àtọ̀rán àti jí clear sí wa wípé júzùwù kan ni nínú àlùwàbá tí wọ́n bá pè nǹkan ní tọ̀rán táwọn Yorùbá máa ń pè ní ìgbóná ajé á mọ̀ wípé gígé kan ló náà nínú tí ń pè ní àjàkálẹ̀ àrùn ṣùgbọ́n tọ̀ọ̀rùnù yìí á pín sáìmẹ́yẹ ọ̀nà ní júmọ́ àtọ́lọ wípé ìbánisọ̀tà látọ̀dọ̀ ṣèitán ìbẹ̀m̀bẹ̀ wàhzù àdá ìkùn mímẹ́n من الشياطين هذا من حديث أبي, أبي موسى الأشعري رضي الله تعالى عنه والحديث مخرج في المسند أحمد بإسناد الصحيح anabi ní ọgbẹ́ kan ni wàhásù lọ́dọ̀ lábáwá tí wọ́n bá bẹ́ nǹkan lọ́gbẹ́ tí ọ̀wà hàn àbí tí wọ́n ní kí ètò sọ bẹ́ẹ̀ ta ọgbẹ́ ẹnu ni tọ́jọ́ wípé àdìjẹnu ni ọ̀ma ṣe bá ń fáwọn èèyàn lọ ìdán arẹ́rì fọyàn a tún rí ẹ̀rí wípé a ti rínú àwọn ànábì ọlọ́run rí táwọn èèyàn rẹ̀ sẹ́ẹ̀ tó wípé ó wípé ìyàtọ̀ ló ń fẹ́ fi jẹ wọ́n nínú nǹkan mẹ́ta tí ẹni ó mú yìí kí gbóná wa kí àjàkálẹ̀ àrùn wa pa wọn ó pé àwọn ju kọjá pé ọ̀tà ni ó wà ohun àwọn lọ arẹ́rì fún fún wípé àwọsàrà máa fi báwọn èèyàn jà ṣùgbọ́n a ní tọ̀ọ̀rùnù kan tó jẹ́ pé ọ̀pọ̀pọ̀ àwọn àfa tọ̀ọ̀rùnù tọ̀ọ̀rùnù ni à ń pè à ń pè ní tọ̀ọ̀rùnù amwas ọ̀sẹ̀lẹ̀ kí wá ní ta ayélujára gba ẹ̀kọ́ wá fún sallallahu irú ẹ̀gbọ́lẹ́yìn alẹ́pẹ̀lẹ́tọ̀ ọ̀run ayálò fún ni torí wípé kúlù tọ̀ọ̀rún ní wàbá ọ́n wà lẹ́yìnsà kúlù wàbá ń tọ̀ọ̀rún ni yẹn ti clear tí wọ́n bá pé àjàkálẹ̀ àrùn ìgbóná tọ̀ọ̀rún tá ń sọ yìí ń ẹ̀ àjàkálẹ̀ àrùn coronavirus ìbẹ̀nu ẹ̀ tọ́jà ní China ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn ọwọ́ sùnúdíyà ní nǹkan bí ọdún tọ́lọ ṣùgbọ́n lọ́n ti bá ní mú kú corona kí ni yóò coronavirus oríṣiríṣi ní ń jà kí ṣùgbọ́n kí ló kan àwa pẹ̀lú ẹ̀sìn tá a fẹ́ fi rójú rí Allah subhanahu wa ta'ala tọ̀rún kan wá ṣẹlẹ̀ tọ́ yẹ pé àwọn tó lé twenty thousand náà mùsùlùmí ní akúmbẹ̀ ọdún wo ni ní àwa àkírí ọdún samani ashrota minale hijrọ eighteen years tasam sí hijrọ tí ó máa túmọ̀ bíi ọdún kẹjọ tasam papòdà salawatullahi wa salamu alayhi akọ́kọ́ wọn àfáà ní amuwas wọ́n ní kọ́ríyà kan ní qaribatun min damashqa nafsu jábíyà nítorí pé lásìkò yẹn àwọn ìlú kan bẹ̀ tọ́jọ́ wípé ṣáàmù kó wọn sínú jaabiya mbembe damashko mbembe falastin imbembe pansirin imbembe apá kan ní àmúwáṣù yẹn ó kọ ọ̀kan náà àwọn fílẹ́jìsì tí ọ rọ kìríkà sáàmù gbà náà ni abọ́kùnrin àfọ́ àti ẹ̀ ní àdánwò tó dé yìí ní à ń fi yọ ó áàmù kí nǹkan kárí wáásà kéyìn òpin tiẹ̀ ní nǹkan wọ́n wá ń pè ní tọ̀rúnù amwas tọ́hún ti pé ń gbòde kọ̀fẹ́ ẹ̀sẹ̀ tí òpin tiẹ̀ mẹ́ kí kí nǹkan ó bo nǹkan hada wasani bi nafsi wasani bi thawbi wasani bi mali wasani bi nafsi ó kún mi pẹ̀lú o dúkìá rẹ̀ ó kún mi pẹ̀lú owó rẹ̀ ó kún mi pẹ̀lú aṣọ rẹ̀ ala nǹkan ìṣẹ̀lẹ̀ ní sham kí ló fa sábàbí sísẹlẹ̀ rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọ́n sì ń pè tọ̀rọ̀ tá a bá mọ sábàbí sísẹlẹ̀ rẹ̀ yóò jẹ́ àmọ́ gbogbo àwọn atótónu tó lọ ní jimá kẹta nípa pé fárúkù wo ní bẹ láàrin àlùwàbá àti tọ̀rọ̀ tó bá sàásílám àìmọye àjàkálẹ̀ àrùn ìlọ́jà ní Mẹ́dínà àdúgbò sọ pé tọ̀rọ̀ ò ní wọbẹ̀ nítorí pé tọ̀rọ̀ nù tí à ń sàn sọ pé kò ní wọ Mẹ́dínà yìí ó ní bá ṣe pẹ̀lú kí ni o àṣàyàpín àlìjẹ̀nú àtàwọn èèyàn rẹ̀ hasan ti bí alọ́sọ̀ tààlà ṣùgbọ́n a ní amúrọ̀mádà asàlàyé rẹ̀ ọdún wo lọ́sẹ̀lẹ̀ tó sì jẹ́ wípé wàhálà yìí lọ bíi nine months débi pé umaru ń gbà náà ó chẹ́ǹgì tó dẹ́ pé àwọ̀ rẹ̀ kúò ní àwọ̀ lárúbáwá tọ́jú àbúrò nùmírìn ooru tó jẹ́ pé ẹni tó dúró nítọ́ yẹ máa dẹ́ ń náà ooru tìrú yìí kọjá ìfẹnusọ àwọn ń kí ló fà àwọn róòmù wọ́n gbógun tẹ mùsùlùmí wípé ẹ ní rí mú mi àwọn mùsùlùmí wọ́n dojú kọ wọn lẹ́yìn abubakar radiyallahu ta'ala rọ khalid walid ni ó fi ṣe olórí wọn bẹ́ẹ̀ nítorí wípé alọ́sọ̀tálà ń fún ní ẹ̀bùn ogun jíjà ṣùgbọ́n Abu Ubaida Umaru padà lóòun kó wọ́n máa jẹ́ olórí padà ṣùgbọ́n in tí Umaru ṣe ni wípé ó pín ṣáàmù sí gbogbo àwọn alu tí ń bẹ ní gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ rẹ̀ ilu fún ìlú kọ̀ọ̀kan ogun lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n wá ń pè hàn ní ru asáwùlẹ̀ àjìnáàdì nínú ru asáwùlẹ̀ àjìnáàdì Yazid ibn Abi Mu'ad ibn Jabal ń bẹnu wọn Khalid Walid ń bẹnu wọn Abu Ubaidata ń bẹnu wọn radiyallahu ta'ala anhum ajma'in wa ghayruhum Sharhabil ń bẹnu wọn. àwọn èèyàn yìí wọ́n wà ń bẹ níbo sísà ìdójúkọ tá mùsùlùmí dójúkọ àwọn kèfèrí tá kèfèrí náà dójúkọ wọn ogun ìní agbára lẹ́yìn ọ̀rẹ́ yìí àìmọye èèyàn ìlókù ṣùgbọ́n àṣàṣàlám padà wà á fi hàn mùsùlùmí ó fi hàn borí ṣùgbọ́n ń gbà ń pààyàn lẹ́rọ̀ rẹ́rẹ́ ilẹ̀ ń bẹ tí a lè máa bo àwọn òkú sí ṣùgbọ́n ta ni ọ̀gbẹ́lẹ̀ àwọn tó kù lógun wọ́n dẹni tí ogun papò tọ́jọ́ wípé wọ́n ti da ara ọ̀pọ̀lọpọ̀ òjò wá mọ́ àwọn júfà jùsàfin yẹn nílẹ̀ gbogbo àwọn èèyàn tí a ń wá ń jẹrà mẹ́lẹ̀ sí nǹkan kẹ́yì òjò ń pa wọ́n mẹ́lẹ̀ òórùn rà mọ́ kọ̀ pẹ́ rẹ̀ afẹ́fẹ́ bàjẹ́ jẹ̀mọ́ kí ló ní bá ṣe pẹ̀lẹ́ ìjànú bí eléyìí òun ló sábà bíi wàbáwù sham tàbí wájáwù sham a sì ń pè ní tọ̀ọ̀rùn àmúwásí. tọ́yì àjẹkẹ́rẹ́ àrùn ìwádé dídé tájàkárà rìn dé ẹ̀ẹ̀mejì òlọ́wà ọkọ̀ ṣẹlẹ̀ ní Muharram ní ọdún méjìdínlógún tásàm ti ṣe ìjọrọ nígbà tó sásẹ̀lẹ̀ bẹ́ẹ̀ Amirul Mu'minin Umar Khattab radiyallahu ta'ala anhu òun wá jáde kúrò ní Mẹ́dínà qasidan الشام ما ma الشام إلا إصلاح أمور المسلمين. umuri al-muslimin àwọn tí wọ́n pa lógun dúkìá wọn dá wà lálẹ́ ọ̀dà ìmọ̀sáìlú lẹ bóun ó sì ṣe pín gun wọn wọ́n ti ní àwọn ogún kan tí ó sì pẹ̀ èèyàn wọn bóun ó sì yanjú ogun eléyìí وجاء في الصحيح عند البخاري رضي تعالى من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما ان خرج امير المؤمنين عمر الخطاب رضي الله تعالى عنه الى الشام عمر جاري انت لاتي مدينه امبن الشام امبن الشام حتى اذا بلغ بسرق àmì máa ń fún rọ́ọ̀ rẹ̀ ní fatia ṣùgbọ́n àwọn àfa àlè ń tó fẹsẹ̀ múlẹ̀ jù sarug kì í ṣe sarug ń dòdò bẹ́ẹ̀ ìròyìn ti dé látọ̀rọ̀ Abu Ubaida àìmẹ́jì àmì mùmìnì kọ́ wọ ṣáàmù o wàjẹ́mà Abu Ubaida ta umara'a al-ajnad umara'a jush àwọn tí wọ́n jẹ́ olórí àwọn ọmọ ogun níkọ̀ọ̀kan Abu Ubaida ti kó ogun wọn jọ okùn àsẹ́yìn wọ́n bá lọ rí pàdé amiru nurin ní sarug ìyẹn Umar bin Khattab radiyallahu ta'ala wọ́n ní ya amiral mu'minin innahu qad waqa'a bisham waba'un inú riwaya mi waja'un inú riwaya mi ta'unun àjàkálẹ̀ àrùn tá a rojú tu rẹ̀ ń jà lọ báyìí ní sham tọ́dẹ̀ ní agbára kódà àwọn èèyàn sáà ń kú wọ́n sáà ń ni kí lè wá Ah, ah, wákàtí yá àmà nùmín ilà àǹtẹ̀rìjìà ilà Madina padà Madina àti àwọn ogun lọ́gọ̀ tí a jẹ́ sọ́mọ́ sàlám tó kú lẹ́yìn dáa padà sí Madina ah, amirul muminin ní ọ̀dà èmi náà ọ̀dà jáde Madina ibi tí mo sì ń lọ yìí àjọsọ bí tá ń lọ àwọn tí ń tẹ̀lé mi náà mọ̀ bí tá ń lọ. faqal ud'uni almuhajirin alawwalin ọ̀rọ̀ dojú ẹ̀ èmi náà kàn lè tẹ́kì tí sẹ́fà ò ṣàwírùn fil amr balman wa afdal minni amara sàlám bi mushawarati ahlihi wa ashabi qabla an yuqdim ala shay min al umur amsa sàlám gàtọ́ dáa jùmí lọ amsa ni kọ́ máa gbàmọ́ra làwọn afáàfin ní gbogbo olórí tọ́ba jẹ́ wípé kì í gbàmọ́ra ntọba fẹ́ ẹni máa ṣe fafi ishabaun bi firaun lianna lahu lianna li firaun qaidatan qabihatan wọ́n ní qaida kan bẹ tẹ́ ń pè ní qaida firauniya òun náà ni ma urikum illa ma arọ wa ma ahdikum illa sabila rashad bó ṣe fáwọn èèyàn rẹ firaun náà máa sọ fáwọn èèyàn rẹ wípé ntí n bá ti rí ìlọ́dà. ntí mba ti kọ́ da náà nù ẹnì pé ẹjọ ẹ ẹ ẹgì owó ẹ umaru káwé àwọn tí wọ́n kọ́kọ́ ṣe hijirọ tí wọ́n kú láyé ń gbà náà lẹ́yìn ga nítorí wípé nígbà tí ojú ń pọn àwọn àwòrítọ́ bá bára nìyẹn sàbùkíyà ń bẹ fún wa umaru ni wọ́n kọ́ bó ń kún wa wa àwọn àjọjọ́ kò pé ọ̀rọ̀ ló dé yìí o ṣáàmù la fẹ́ wọ̀ yìí ntẹ́wí tẹ́wí rè ntó sì gbé wa àlámọ̀rí ẹ̀sìn ni sósì wà á bá mu ká wà á padà làwọn kan bá ní pípadà ti jẹ́ kharat li islahi. أمور المسلمين لا نرجع أبدا تقدم وادخل الشام ويا بواجو ما هو شامله àwa ìlẹ́sìn ni àní sálẹ́yìn rẹ̀ lọ́wọ́ bá kú ní òsì á ní òsì wá lọ́wọ́ ní kò ní sí wá kò ní sí wá mọ́rù ní ẹ̀ka rẹ̀ náà kan ní gbogbo ń táwọn eléyìí sọ yìí àwọ̀ ọ̀farama wọ́n ní kílómítà yìí farama wọ́n ní lánàá rock illa an tarji'a bin nas padà hada baqiyatu nas wa ashabu rasulillahi sallallahu alayhi wa sallam àwọn tó kù tí ẹ lè sọ wípé Ọlọ́run fi mẹ́sì dùn lórílẹ̀ lónìí àwọn àfẹ́ẹ̀sì ló kú lẹ́yìn àwọn aládìísì ló kú lẹ́yìn àwọn òǹkùnrin ló kú lẹ́yìn àtàwọn tó jẹ́ wípé tí wọ́n bá ní àwọn ọmọ àyàdánù ẹ̀sìn káfọ́n náà kúra ẹ̀rìn táwọn ní ìbá kú ní ìsìn àwọn ni ó máa darí ètò ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kèésì ìse pé àgbọ̀ pé wà láti ṣẹlẹ̀ àti gbọ́ nísìn in táwọn rí ni wípé padà mọ́ wò ṣá nígbà tó di wípé ohun èyí ọ̀dọ́ jọra wọn umaru ni irtafi'u anni ẹ máa lọ àwọn ikú ọ̀dọ̀ umaru nígbà wọn ni ud'u li al-ansar ẹ bá ń pè àwọn ansari wọn pa àwọn náà di. shawarahum amirul mu'minin kama shawara almuhajirina alawwalin ó shawara tiwọn náà kí lè rí sí báyìí báyìí báyìí báyìí báyìí kò sọ òpin náà táwọn ti. fàtàlàfù kàmàtàlàfà asláfùhù àwọn tí mo náà kọ́ pé náà bọ́ọ̀ náà ṣe sọ pé àpàkùn pé ó ṣe é padà ọ̀rọ̀ mùsùlùmí kọjá gbélé yìí Ah, tọ́wọ́ bá yanjú ẹ̀ tálọ́ tó fẹ́ yanjú ẹ̀ tọ́wọ́ bá sá tálọ́ tó fẹ́ korí bọ̀. àwọn kan ní kápẹ́ ntẹ́yìn náà ó wì náà hmm. ẹ̀sìn nídìí àwọn tí Umaru kó lẹ́yìn o àwọn ẹ̀sìn náà rèé o àwọn agbárí tí wọ́n de kùrà nímọ̀lẹ́ rèé o àwọn táàdì sì ń bẹ lórí wọn rèé o àwọn tí ó jẹ́ pé wọ́n máa kò mú òkun bó àmì ìṣèlú ayé rèé o ah, ọ̀rọ̀ máa bá tó di wòmí wọ̀ nígbà tí pé òun tó fẹ́ máa lókè umaru ní irtafi anni ẹ máa lọ ọ̀nà àtọ̀lọ̀ ọba ní uduruli mashakota alfathi àwọn tí ó jẹ́ àgbàlagbà tí wọ́n bá nafsa sallam wà ní fatihu makka apá afọ àfa pé maka ni ẹ ti gbà sílámù àgbàlagbà ni ẹ ti pẹ́tipẹ́ ṣùgbọ́n nǹkan kan sí kejì kò jẹ́ wọ́n ti gbẹ̀sìn wọ́n sì ní ẹ wọ́n sì jẹ́ ń tọ́lọpọ̀lọ́ wọ́n ní sùúrù ẹ bá ń pa n gbọ́ wọn nígbà ọ̀ya ńgbà tó tiẹ̀ pe àwọn eléyìí akakọ tiẹ̀ ṣe yapa ẹnu ń tiẹ̀ ń tàn wípé kó àwọn èèyàn padà má kó àjàkálẹ̀ àrùn yìí wà Umar wa ni inni musbihun ala dhahrin ntọ́kù báyìí ní ìsìn òní pé ńgọ̀ ọba di lọ́la tá a bá súnmọ́ juma ẹ̀ẹ́rì ń ti ń ṣe inú mi ń tí ń bá ti ṣe òun náà ni ẹ a ṣe ṣùgbọ́n tí mo rí ni wípé a padà. faqala Abu Hurairah. Abu Ubaida bá ní àfihàn min qadarillah ya amiral mu'minin he Umar ah ṣe bí n tí Allah subhanahu wa ta'ala bá ní yóò sí ọ ni yóò sí ọ àwọn ń bọ̀ nbí tá à ń bọ̀ ṣé wọn náà máa sá fún kádàrá ọlọ́run ọba tí bá ń bẹ́ẹ̀ nù kádàrá pé nǹkan kan àbùsí ọ àti àti ẹ̀ tẹ̀lé ìyẹ́kọ̀ ní síyàn tí bá sì ń bẹ́ ń bẹ̀ pé yóò ṣe yí ẹ padà ẹ padà yóò kù ṣe yí. ọ̀rọ̀ ìwà ká Umaru la ó wá ní law ghayruka qala hada ìtumọ̀ táwọn afọ àfọpọ̀ apá kan ní ìtumọ̀ ni wípé ah! kó sì jẹ́ ntí ọ̀jẹ̀rú wà Abu Ubaida lọ́sọ̀rọ̀ gbólóyìí àní rí sọ̀rọ̀ torá ti wò wípé mélòó ní ìmánì rẹ̀ kí sì ni tó fi mẹ́yìn mi gan sẹ́sìn ọlọ́run apákasọ́bà apákan ni ah, Abu Ubaida ọmọ torí pọ̀ lọ́wọ́ mi o tọ́ bá jẹ́ lómi ìlọsọ yọ ọmọ jẹ́ kiri yàwó min safin kadar ọlọ bal nafiru min qadari Allah ila qadari Allah Umaru wa darí pẹ̀lú ọ̀rọ̀ tó mi agbára yípadà wa yìí asákò ń bi kádàrá kan padà sí bi kíni o kádàrá ni kápẹ́ ntí ń ṣẹlẹ̀ yóò mú wa nǹkan wà ń sáfù yóò mú wa kápẹ́ kò ní ìmú wa kò ní ìmú wa iye ò dá wa lójú wọ́n jọ ń sọlẹ̀ láàrin ara wọn fàjà abdulrahman ibn awf wàkàna mutagayyiban li ba'di hajatihi abdulrahman ibn awf bàdé òun sì lọ rè gbọ́ bùkátà kan tẹ́lẹ̀ kò sí pẹ̀lú gbogbo dáílọ́jì yẹn láti bẹ̀rẹ̀ kò sí pẹ̀lú wọn lọ́ba ní à ah, kí ni wọ́n ń fà mí àbúrò mi àtàwọn èèyàn ní ọba mi à ah, ọba ní ìnà ìndì ìrìmọ̀nì. àwọn ìnálì fi hàdà ah mo nímọ̀ kan pàǹtẹ́ ń fa láàrin ara yín àwọn àfààní ara àpọ́nlé tí ń bẹ lọ́dọ̀ àwọn sọ̀hábà sí ànábì ọ̀gá àpọ̀ ọ̀rọ̀ ànábì lọ́fẹ́ sọ o wọn wà sáyé làmọ́lẹ̀ gbà mo gbá di ìfìkan lọ́rẹ̀ ọ wá ní mo ní ìmọ̀ kan ànábì náà lè fi ń palẹ̀ o wípé àdúsà sàn sọ wípé èyí tí ń jẹ́ àlùwàbà àjàkálẹ̀ àrùn إذا سمعتم به بأرض وأنتم بها إذا وقع بأرض أنتم بها tó bá ṣẹlẹ̀ nílùú tó jẹ́ pé ẹ wà ń bẹ ọ̀rẹ́dì tó ṣẹlẹ̀ báyé ń bẹ fàlà tẹ́kùdàmú aléyà ẹ má wọ ìlú wọn sàfìlà tó bá ṣẹlẹ̀ níbi ìlú tí ẹ wà fala takhruju minha ẹ má jáde kúrò nílùú wọn ẹ wà ń bẹ. wa idha sami'tum bihi bi ardin tẹ́ ẹ bá wá gbọ́ pé kíní ìwọ ìlú kan tí ẹ sì ṣebi tẹ́ ẹ wà fala taqdamu alayha ẹ má lọ ọ̀lù ti gbọ́ wípé àjàkálẹ̀ àrùn ti ń jà yìí tọ́ba wà níbi tẹ́ ẹ wà tọ́ba yín bẹ́ẹ̀ ẹ má jáde kú mẹ́ẹ̀ bákan náà tó bá sì jẹ́ wípé kèése lu yín lọ́wọ́ tẹ́ǹfẹ̀ tí kọ̀pọ̀ wà ń lù kàn ẹ má wọ ìlú abrahamu wọn fẹ́ parí àdìsẹ́ wa ní fìrọ́rọ̀ minhu ní ti pé ẹ fi ń sa níbi ntọ́lọ̀ ń lè kádàrá yín pẹ̀lú bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí lódìdí lọ́dọ̀ àwọn afárá. فاختلف العلم قديما وحديثا àwọn sọ̀hábà wọ́n fi wọ́n sì yàpẹ̀ lórí ọ̀rọ̀ àwọn tó wá lẹ́yìn wọn náà wọ́n sì yàpẹ̀ ni wípé ìjọ sàǹsọ̀ ànálù yìí hali tahrim ṣé èèwọ̀ ni kéèyàn wọ ẹni ìlú tí èèyàn bá ti gbọ́ wípé àjẹkẹ́lẹ́ àrùn bẹ́ẹ̀ ṣé èèwọ̀ sì ni kéèyàn jáde lẹ́ni ìlú tí à ń bá gbọ́ pé àjàkálẹ̀ àrùn ọ̀mẹ́mbẹ́ àwọn bọ̀ àkọ́kọ́ àwọn kẹ́kẹ́ ṣẹlẹ̀ kó tó pé à ń pín tí àwọn àáfàá mú wa tó sì ní ìdí kánà bá a lè rí ẹ bí nǹkan yìí ṣe ṣẹlẹ̀ tó náà Umar bin Khattab radiyallahu ta'ala anhu ọkọ̀ lẹ́tà kan sí Abu Ubaida lẹ́yìn ìgbà tí wọ́n ti jọ gbọ́n tí wọ́n gbọ́ ìní o lẹ́tà yìí èyí sọ fún wípé idha ja'aka kitabi hada fala tada'uhu hatta taqdam alayhi bọ́ọ̀ ti ń gbalẹ́tà ìtẹ́tọ̀ ń kà sima bọ̀ wá bá mi eré Abu Ubaida Abu Ubaida wàá dẹ́hùn ńgbà tó kálí tàǹtàn ó ní mọ̀ mọ̀ nkẹ́ tí àbúrò mi ń gbàlérò ó náà wàá gbélé ta padà yìí pé ya amiral mu'minin inni kuntu fi amri min umuri muslimin wa fi jundin la ragbata li an atrukahum alamari mu'mini mùsùlùmí òun lẹni máa mójútó ń bì mo sì wà pẹ̀lú àwọn èèyàn kan tí a lójú ìdójúkọ àwọn ọ̀tá tí wọ́n ní kẹ́sìn ọlọ́run ọba kọ́mọ̀ ṣe é ṣe mọ̀ wà pẹ̀lú wọn báyìí ìyìn sì wà ní fẹ́ firú àwọn èèyàn ilẹ̀ kọ́ wa jẹ́ wípé mọ̀ ń sá fún nǹkan tí ń bẹ mọ̀ mọ̀ tí ń bẹ lẹ́mìí wọ amílù mọ̀mìnì. abúbẹ̀rẹ̀ àṣọ tán ọwọ́ abọ́ta ọwọ́ akógbọ́n mùsùlùmí jọ nínú àjàkálẹ̀ àrùn náà fa khotaba wọ́n bẹ̀rẹ̀ sí ń bá wọn sọ̀rọ̀ wípé ya ayyuhan nas inna hadha alwaba rahmatun min rabbikum wa da'watu nabiyyikum wa qabdu salihina qablakum ibi tí nǹkan ti wá dérè ẹ̀rìn mùmìnì ẹ má bẹ̀rù o ṣé ẹ mọ̀ pé à ń bẹ́nu àjàkálẹ̀ àrùn báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ kọ́kọ́ lọ rè é gbọ́yé rahmatun min rabbikum ìkẹ́ni fún ẹ̀yin mùsùlùmí látọ̀dọ̀ Ọlọ́run à ń bọ̀ lọ́wọ́ gbẹ̀yìn ó túbọ̀ ọ̀rọ̀ débẹ̀ lẹ́ni o wípé ẹni ìgbóná bá ẹni tí àjàkálẹ̀ àrùn bá pàtó jẹ́ mùsùlùmí kí ni tí ànábì sọ pé yóò rìn lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tí ò sì bá ọmọ mẹsẹ̀ ṣùgbọ́n sàṣàrà ń gbé ikú rẹ̀ gbàbẹ̀ lọ ojú kanu ìkẹrin látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wa da'watu nabiyyikum àdúrà sì ni tí ànábì yìí ṣe látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wípé mo fẹ́ kọ́ ọba ń ké wúmọ̀ ìdú gbogbo wúmọ̀ lọ lálẹ́ kìámà àwọn sì ni kó o jẹ́ wọ́n pọ̀ jù lálẹ́ jẹ̀nà ọlọ́run ní kò burú mo gbà bẹ́ẹ̀ ń sì kẹ́ wọn ń jẹ́ wọ́n pọ̀ jù lálẹ́ jẹ̀nà ṣùgbọ́n wọ́n fi ojú wọn rí mọ̀láyé lára tí ó pa wọ́n jù nígbẹ̀yìn ìgbà àtọ̀rún àjàkálẹ̀ àrùn wà tọ́rùnù àti ìfìbọn fọ́ni nífun ìfìbọn wùjáni yálàyàlà yóò ṣẹlẹ̀ sí wọn nígbẹ̀yìn ìgbà ànábì ní ọtẹ lọ́rùn ọ̀sán mi bọ̀lá ìjẹun náà sọ̀rọ̀ wa tó lẹ́wọ̀ sàdámù àlẹ́ eléyìí ń túmọ̀ rẹ̀ fún wọn gbogbo tún sọ hadith náà ní padà ń dá wọn padà sí wà qablu salihin qablakum ó sì jẹ́ ntọ́lọ́ ń fi máa tètè máwọn ẹni rẹ̀ ọ̀dọ̀ nínú àwọn tó ti lọ náà ṣáájú yín tọ́ba rí bẹ́ẹ̀ allahumma qsim li abi ubaidata nasibahu min hadal waba wal ahlihi ọlọ́run ọba o ìpín tèmi náà ń àjàkálẹ̀ àrùn pín fún mi àtàwọn ará léèmí ibi táwa ń bọ̀ nù à o ṣe pé àwọn ní à ń bẹ̀ pẹ̀lú sàásálàmù nígbàtí ayé à ń sọ̀kalẹ̀ pé wàlá tulqu bi aydikum ìlà tálùkà gbogbo ń tẹ́ ẹ bá rí pé ó lè fa ìparun fún yín ẹ má wọ ẹ̀mí ara yín lọ bẹ̀ o. kọ̀pẹ́ rẹ̀ àwọn ìrùmí ní pé kó chíǹjì ààyè ibi táwọn èèyàn wà ń tóòtọ́ wà bá òtí ṣẹlẹ̀ ṣùgbọ́n chíǹjì wọn kú òun ẹ̀gbẹ́ omi nítorí pé ń kó ọ̀pọ̀lọpọ̀ wàhálà sínú àti àjàkálẹ̀ àrùn yóò máa tètè tàn bẹ́ẹ̀ ẹ yẹ̀bá kó mẹ́wọ̀n ó ní tábìlì mi sọ̀rọ̀ yìí o oko ọ sọ̀kalẹ̀ ọgbà lílọ nígbà tí ó dìle tú inet zawjatu kíní yẹn ti mú ìyàwó rẹ̀ náà ó ń tọ́jú ẹ̀ ó náà dásẹ̀ lé nǹkan àgùn òun náà ní ìfura wípé òun náà ti pínpín tó ń bi kíní ìyàwó rẹ̀ kú Abu Huraira náà kú fàjẹ́ àbádọ́ Mu'adh ibn Jabal Mu'adh náà bá tún gbà pé fàkọ́tọ̀bà nas Mu'adh ibn Jabal náà bá tún bá wìyàn sọ̀rọ̀ ismiru sùúrù ni ẹ ṣe o ẹ̀bùn lẹ́yìn tọ́lọ ní òmù o sáàjì ọ̀bọ̀ lórí la ilaha illallah Muhammad rasulullah sallallahu alaihi wasallam nítorí tí wọ́n bá ti sọ pé ó ní bá ṣe pẹ̀lú àjàkálẹ̀ àrùn àti afẹ́fẹ́ inna kulla shay'in khalaqnahu bi qadar ẹni tí wọ́n bá rán ikú rẹ̀ mọ́ kọ́dà kọ́ lọ́mọ gbẹ́nu wo lẹ̀ yóò mú mbẹ́. muhammed náà bá wọn sọ̀rọ̀ ẹ lọ́wọ́ mọ̀ pé kíní yìí kẹ́ni náà báyìí àdúrà nàbìyìn bákan náà ìntọ́lọ́sì fi máa padà kó àwọn ẹni rẹ̀ sọ́dọ̀ òun náà ní tọ́ba ṣẹlẹ̀ a máa fi píkì àwọn ẹni rẹ̀ kọ̀ọ̀kan kú olórílẹ̀ tẹ́ẹ̀tù ní rírun wọn mọ́. Allahumma qsim li Mu'adh bin Jabal nasiba min hadha al-waba' wa li ahli bayti ọlọ́wọ́ báwo jẹ́mi náà gbà pé tèmi nínú àjàkálẹ̀ àrùn yìí mọ́jì ò jẹ́mi ẹ̀kan náà àtàwọn alẹ́ mi fa usiba waladuhu Abdurrahman abrahamu ama ẹlẹkọ mu famat ọmọ mu aduna famat awambo kọmi walid lọkọra kó àwọn yẹn kó láàrin ṣùgbọ́n sáàbì kọ̀ǹkọ̀dì jẹ́ amr ibn as abdullahi amr ibn as jẹ́ misra ghaziyan fa arsala ilayhi junud misra annabi misra wà bá an ó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ náà pẹ̀lú amúr bin as tó náà ń bọ́ ní misra báwọn wọ́n ní wàhálà ń bẹ tí ń ṣẹlẹ̀ lọ ń bẹ amúr ní láà èmi ọ̀wọ̀ bẹ̀ ń tèmi torí ntọ́lọ̀ ń bá ti pín mọ́ kò sẹ́ni tó lè bá mú kú ó ntí ó sì pín mọ́ kò sẹ́ni tó lè lè mọ́ àwọn bọ̀ àwọn kankan bẹ̀rẹ̀ sàǹtì àsọ̀ọ́lẹ̀ pẹ̀lú àádìwà. ولا qiyarọ ولا صفر kò sí ti ń jẹ́ pé àrùn máa ràn ah هذا من حديث أبي هريرة والحديث البخاري الصحيح ده من مسلم وده من بخاري kẹ́ni kọ́ wò pé à ah, ah, mo sì fẹsẹ̀ kọ́ ìnìbá bọ́ra mi lé tàbí mo ti tàn máa gbá bí nǹkan ṣe rí nǹkan ó rí báyìí kí nǹkan wá rí bó ṣe ro ànábì ni kò nítumọ̀ kankan nǹkan kọ́ dé nǹkan orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ah, káyì sí wá mẹ́díà ìkú ọ̀rọ̀ àwọn ẹni ó ń kọ́lí sẹ́rí pọ́ náà ti ní yúrìn rán àbínilá àdìwà ah, ah. nígbàtà wọ́n gbọ́dí ìfì ìbọ̀ ìntà wà ní wípé wà fárọ̀ minal majidumi kàmá tẹ̀fìrù minal asad ìntà mi fi parí ẹ̀rù ṣùgbọ́n tọ́ ọba rẹni tí ògòdò bá mú bó o ṣe lè họ fún kìnìún nìkan họ fún o mọ́dún ó de o ìbẹ̀rẹ̀ kò tú ìparí ìparí òtún ìbẹ̀rẹ̀ bákan náà kí ni ìdájọ́ ẹni tọ́jọ́ wípé wà báwù ti ṣẹlẹ̀ nílùú ibi tọ́wà ó ti ṣẹlẹ̀ nílùú ibi tọ́wà òun wá ń gbèrò láti kúrò nílùú fúbùkà àtàkásí kejì ó ní ọ̀rọ̀ ìwọ́lù àníyàn pọ̀ ń fẹ́ kò ti ṣáájú ṣé nùjìlísìhù àádọ́nà àjókò mọ́sálà kan bákan náà bí wà báwù bá wá ṣẹlẹ̀ ní téèyàn wà bí irú ẹ̀bù láì tó tún ṣẹlẹ̀ náà kọ́ńtírì mi tọ́jọ́ ṣẹlẹ̀ papọ̀ ṣé mọ́tò wọ̀ náà bẹnu eléyìí náà ibi tí sì ń lọ ibi tí wẹ̀ṣẹ̀lẹ̀ náà ni tó ń lọ ti ń bọ̀ ibi tí àìsàn náà ni ti ń bọ̀ kí wá ní tọ́fà tí à ń sọ hábà ìfi ń ṣe báyìí bákan náà Umar ibn Khattab rọ́dà tàràdọ́ nadima nadamatan shadida ala annahu rọ́jà ó tún padà kábàámà nípa pé òun padà tó sì fẹsẹ̀ mọ́lẹ̀ dọ̀dọ̀ rẹ̀ sótún kábàámà lẹ́yìn ìgbà tí èèyàn sọ nǹkan kan tó sì wàá ṣe déédéé ráyù rẹ̀ tọ́tẹ̀lé gbogbo àmàsáìlú ìpátá ńlá wà yánnàna tẹ̀tìkánná tẹ̀tìkánná fil khutbati alqadima in kana fil umri baqiyatun اللهم اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه الحمد لله رب العالمين الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته أحمده وأجلله وأعظمه وأثنى عليه بما وأهله ولا أحصي ثنا عليه بل وسبحانه وتعالى كما أثنى على نفسي وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى الأولين والآخرين وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم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 وجعلوا ونعتوا بأنه بالمؤمنين رؤوف رحيم كيف لا وقد يلح على ربي سبحانه وتعالى كثيرا أن يجعل أمته شطر أهل الجنة بل قد سأل ربه سبحانه وتعالى المزيد على ذلك فقبل الله سبحانه وتعالى منه وجعل موت كثير من أمته في الطاعون والطعن ولكن إذا وقع هذا البلاء أو هذا الوجع أو هذا الطاعون بأرض من أراضي الله سبحانه وتعالى من أرض يعبد الله سبحانه وتعالى عليها ما الذي قضى لنا رسول الله صلى الله عليه وسلم وحكم به لأهل هذه المدينة أو لمن كان خارج هذه المدينة عباد الله فهذا موضوع النزاع بين أهل العلم من صحابة رسول الله صلى الله عليه وسلم ومن غيرهم ولكن نسوقكم إلى ما جاء في الصحيح إن من بخاري روى من حديث ابن عباس رضي الله تعالى رضاه فيما قد ذكره رسول الله صلى الله عليه وسلم أنه سيأخذ هذه الأمة موتان فالموت غير موت فموت كل شيء تسبب كثرة الشهداء من هذه الأمة لذلك جاء بضم الميم موتان وقد ذكر رسول الله صلى الله عليه وسلم هذا من أشراط الساعة ومن علامات قيامها عباد الله قد وقع بين جيش المسلمين وبين جيش الروم غزوات عديدة كثيرة لكن كتب الله سبحانه وتعالى النصر أخيرا لعباده المؤمنين كثر الموتى وكثرة الجثث حتى توخمت الأرض وتلوثت فبعد هذا أخذ الهواء نصيبه من هذا الأمر حتى تسبب الوباء والوجع والطعن بالشام في أواخر سنة ثماني عشرة من هجرة رسول الله صلى الله عليه وسلم من مكة المكرمة إلى المدينة المنورة ولكن قبل خلافة عمر قد جعل أبو بكر رضي الله تعالى عنه على جيش المسلمين بالشام خالد بن الوليد لخبرته بما تعلق بأمور الغزوة وكذلك لما تولى الخلافة عمر بن الخطاب رضي الله تعالى غير هذا الأمر وجعل أبا عبيدة أميرا لجيش المسلمين ولكن بعد أن توفي كثير من المسلمين وفارقوا الحياة اشتبع على الناس قسمة مواريثهم فقام أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى ليقسم هذه التركات ويرد على المسلمين أمورهم على خير وعافية وجمع وجاء المسلمين من صحابة رسول الله صلى الله عليه وسلم ومن بينهم المهاجرين الأولين ووجهاء الأنصار وكذلك ما نشخة فتح مكة من صحابة رسول الله صلى الله عليه وسلم فخرج بهم المدينة قاصدين الشام حتى بلغوا موضعا يقال له سرب هكذا بين هذا الأمر ابن ابن عباس ولكن لما نبل خبر إلى أهل الشام وخصوصا رئيس الجيوش أبي عبيدة ابن الجراح رضي الله عنه أرضاه جمع رؤساء الأجناد لمقابلة أمير المؤمنين وليردوا عن دخول الشام وليخبروا عما وقع بالشام من الوباء والوجع فلما أتوا أمير المؤمنين أخبروه بأن بالشام وباء ووجعا وتوعونا على اختلاف الروايات ولكن كله على شيء واحد على أن الوباء قد انتشر وعم الشام بأجمعين وعلى هذا قام أمير المؤمنين عمر بن الخطاب وطلب دعوة المهاجرين الأولين لما لهم من السبقية إلى هذا الدين شاورهم في هذا الأمر أقدم الشام أو أرجع بالناس إلى المدينة وانقسم الناس قسمين ذهب بعضهم وانقسم الناس قسمين ذهب بعضهم إلى أن لا يرجع أمير المؤمنين لأنه خرج لأمر عظيم ولإصلاح أمور المسلمين فلا نراك إلا أن تدخل الشام وتقضي حاجتك وقال بعضهم لا نراك إلا قافلا إلى المدينة لأن معك بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم من المهاجرين الأولين والأنصار ولا نريدك أن تقدم الناس على الوباء فإذا قضى عليهم الوباء فما الذي يفتي الناس وما الذي يبين للناس أمور دينهم ومن يبصر الناس على أمور دينهم وبهذا شاور أمير المؤمنين المهاجرين الأولين انقسموا قسمين وشاور الأنصار وسلكوا مسلك أسلافهم وكذلك جمع مشيخة مشيخة فتح مكة ما اختلف عليه رجلان من هؤلاء وبهذا عزم أمير المؤمنين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 يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد عباد الله كان أصحاب رسول الله صلى الله عليه وسلم على خير كبير وقد سبقوا هذه الأمة إلى هذه الفضيلة العظيمة حتى أثنى عليهم رسول الله صلى الله عليه وسلم لو أن أحدنا أنفق مثل جبل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه أي نصفه صلوات الله وسلامه عليه عباد الله إذا انقسم هؤلاء قسمين وهم وجعوا هذه الأمة ولهم سبقية فما بال أحدنا ولكن لا بد للمؤمن الذي يريد وجه الله أن يدور مع الدليل الصحيح الصريح حيث دار وبهذا رأينا أن رسول الله صلى الله عليه وسلم قد أعلم هذه الأمة وأشعرهم بما يكون عليه أمرهم وبما يكون عليه صلاحهم ونجاتهم إذا وقع بأرض كانوا بها هذا الوباء أو هذا الوجع ما زالوا على هذه الحال فجاءهم عبد الرحمن ابن عوف رضي الله تعالى عنه وكان متغيبا لبعض حاجتي فقال إن لي في هذا علما إني قد سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا وقع أي هذا الوباء بأرض أنتم بها فلا تخرجوا منها وإن وقع بأرض وإذا سليتم به بأرض فلا تقدموا عليها وقد جاء هذا مصرحا من عبد الرحمن بن عوف فبهذا حمد أمير المؤمنين عمر أمم بن الخطاب الله سبحانه وتعالى على أن وافق رأيه ما قد جاء رسول الله صلى الله عليه وسلم في هذه القضية وبهذا جزم على الرجوع بيد أن أبا عبيدة قبل ذا قد سأله بأنه هيفعل هذا فرارا من قدر الله سبحانه وتعالى وتعالى فقال له أمير المؤمنين متعجبا بل نفر من قدر الله إلى قدر الله عباد الله لماذا نهانا ربنا سبحانه وتعالى من إلقاء أنفسنا في التهلكة ورأينا من أصحاب رسول الله صلى الله عليه وسلم يدعون لأنفسهم أن يأخذوا نصيبهم من هذه المصيبة ومن هذا الوباء هكذا رسول الله صلى الله عليه وسلم يستحثنا على مثل هذا الصني أو منعنا عنه هذا شيء لابد أن نبينه لما جاء من خطبة أبي أبيدة بن الجراح رضي الله تعالى عندما خطب الناس ويريد أن يصبرهم ويتصابروا ويصطبروا على ما جرى البلاء وكانوا بأرض الشام فقال يا أيها الناس الناس إن هذا الوباء رحمة ربكم ودعوة نبيكم وموت الصالحين قبلكم قبل أن ينزل من آلاء المنبر دعا الله سبحانه وتعالى أن يمكنه حتى ينال نصيبه وقسمته من هذا الوباء حتى أصيب أبو عبيدة بن الجراح بهذا الوباء ثم فارق الحياة ونال خيرا كثيرا عند الله سبحانه وتعالى وقد رأينا صبر أما أمر بن الخطاب أم وقد رأينا صبر أمر بن العاص رضي الله تعالى أرضاه عندما جاءه مثل هذا الخبر وكان يريد مصر وجاءه خبر ونمى الخبر من آل مصر أن الوباء كان بمصر لكنه أصر على الذهاب وعلى الدخول المصر بقوله والله والله ما قدره الله سبحانه وتعالى لنا لابد أن يصيبنا وما قدر أن يخطئنا لابد أن يخطئنا وكل هذه الأمور سنبينها إن شاء الله تعالى ما حكم الدخول هذه الأراضي أو هذه الأرض التي وقع بها هذا الوباء وما حكم الخروج من مثل هذه الأرض وإذا كان هذا الوباء بأرض كان المسلم بها وكذلك كان بأرض يريدها مسلم هل يجوز له أن يقدم عليها أو هل يجوز له كذلك أن يخرج إليها كل هذا سنبينه إن شاء الله تعالى في الخطبة القادمة إن كان في العمر بقية اللهم ربنا ثبت أقدامنا وانصرنا للقوم الكافرين اللهم ربنا ثبت أقدامنا وانصرنا لكم الكافرين واجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اشتد علينا البلاء اللهم قد تكلب لنا الاعداء من كل جهه اللهم انتقم لنا اللهم انتقم لنا وانتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان اللهم ربنا خذ زمام هذه الدوله لعبادك المؤمنين اللهم خذ زمام هذه الدوله لعبادك المؤمنين اللهم من اراد بدينك وبسنه نبيك وباعراضنا نحن المسلمين اللهم اللهم ربنا عليك بهم أجمعين اللهم أحسم عددا وقتلهم بردا ولا تبكم أحدا اللهم ربنا مكنا ولا تجعل مصيبتنا في ديننا اللهم ربنا لا تجعل مصيبتنا في ديننا اللهم ربنا آمنا في أوطاننا اللهم ربنا لا تولي علينا شرارنا يا أجود الأجودين ويا أكرم الأكرمين عباد الله واعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة صحية ثابتة من نسي الصلاة علي خطئ طريق لجنة اللهم صل وسلم وبارك على الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مؤبدا الحمد لله رب العالمين الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير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 يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن نبينا محمدا بلغ الرسالة ونصر الأمة وبين لله وبين للناس شرايع دين الله سبحانه وتعالى ولا يمل الرسول صلوات الله وسلامه عليه في تبليغ ما أمره الله سبحانه وتعالى به من الرسالة وفقا وامتثالا بأمر الله سبحانه وتعالى له بقوله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والرسول صلوات الله وسلامه عليه قد بين وفصح وترك هذه الأمة على محجة بيضاء لذلك ما من شيء يرد على هذه الأمة إلا وقد كان لنا فيه دليل وإرشاد ورشد وهدي من رسول الله صلى الله عليه وسلم ومن ذلكم ما تعلق بالطاعون فنجعل هذه الخطبة فصلا للخطاب وبيانا لما اشتبه على بعض الناس مما تعلق بالوباء فكان رسول الله صلى الله عليه وسلم ينهانا إذا وقع بأرض نحن, به نحن بها ألا نخرج منها وإذا سمعنا بالوباء أو الطاعون بأرض ألا نقدم عليها لماذا كان رسول الله صلى الله عليه وسلم يمنعنا من ذلك والذين صاحبوه وعاينوه وعاصروه ونقلوا من هذه العلوم ماذا فهموا من كلام صاحب النبوة فكل ما كان زمن أقرب إلى زمن النبوة كان أقرب إلى الصواب أقول فرس وقالت سؤال المسلمين. أترى لكي كريات غرفان نبي صلى الله عليه وسلم أن جاء الله سبحانه وتعالى على تبا من جاك يفمبوا أقول صلى عليكم. عليه وسلم كما نسلكون كيان نبي كما نسلكون لاري أتي أولي أتي الصحابة كجو كوكي وانا بلما تيوكي بلوان النبي صلى الله عليه وسلم بكنا à ń fi àsìkò yìí ń jọ ń sọ àsọtẹ́lẹ̀ Allah subhanahu wa ta'ala fúnra wa nípa wípé Allah subhanahu wa ta'ala ní kábẹ́rù ń kábẹ́rù ẹ̀ ní gbangba tá a jọ ń ṣe yìí ṣùgbọ́n ká tún bẹ̀rù ẹ̀ náà di kọ́rọ̀ ká dákun ká má pa nǹkan mi pọ̀ Allah subhanahu wa ta'ala ní kọ́rọ̀ bá a ṣe ń wojú ara wa pé àpamọ́ ní gbangba yìí rẹ̀ níbẹ̀rù ti tòótọ́ tí ó lè máa jẹ́ pé ojú tá a fi ń pàdé náà láti jọ fi pàdé lálìjánnà insha allah ta'ala tí ó fi ní jẹ́ wípé ẹnì kankan wà nù wa tí ṣaitan ó rí jábà lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam ń jọ gbẹ̀lẹ̀ kíámà bákan náà arúgbára allah subhanahu wa ta'ala tó mú wa sí ọdún náà láyé àtàlàfíà kọ́ mọ́sá àgbà ní ìbàdí àfẹ́ni kọ̀ọ̀kan wa bákan náà àwọn èrò àjò lọ sí Mẹ́kà ní gbogbo àyè pàtàlágbàyé mọ́sá àbáni sọ́wọ́n bọ̀ láyé àtàlàfíà àwọn tí ọgbà ẹ̀mí wọn sọ̀hún jí ọ jẹ́ pé o ti fọ̀ wọ́n mọ́kò ń bi ẹ̀ṣẹ̀ wọn wọ́n lájọ kò so rẹ̀ bákan náà àwọn tí o ti gbẹ̀mí wọn náà ti ọkú lórí la ilaha illallah mùsàlám kẹ́ni kọ̀ọ̀kan àwọn èèyàn tó dé bá nínú àwọn èèyàn wọn náà mọ́sàbá ni gbàgbọ́ tiwọn náà jẹ́ káwa náà tọ́ sórí ìyọnu rẹ̀ kótó di pé ọdún dé ntí à ń bọ̀rọ̀ bọ́ lórí rẹ̀ òun náà ni afẹ́sẹ̀ fásilù lórí ntí wọn bá ti ń pè ní àjàkálẹ̀ àrùn alìwàbá àwí tọ̀ọ̀rún agbọ́dọ̀ kí alamari nítorí pé annabi sallallahu alaihi wasallam kò jíṣẹ́ láàbọ̀ a sì ń pariwo fún wa wípé in tí a ní sàsán fi ilẹ̀ yìí ó hàn pípọ̀ gẹ́gẹ́ bí yíyan oòrùn lọ́sàn-án gan báyìí tí a bá bí ẹ̀pẹ́ sílẹ̀ má báyìí tẹ́yìn ọ̀sọ̀ pé ilẹ̀ má bẹ́ẹ̀ ni tọ́lọ́ ń fa sàsánàm bẹ́ẹ̀ ló sì rí tá a bá ti wá rí ẹnìkan bó torí kọ́sọ̀pọ̀ nǹkan kàtó nítorí ó pera rẹ̀ tọ́ba jẹ́ bàbá fún wa bàbá ni a máa tọ́ba jẹ́ aṣáájú fún wa aṣáájú ni a máa tọ́ba sì jẹ́ ọmọ bíbí inú fún wa náà a máa ṣùgbọ́n àpọ́nlé yìí ìgbà tí ọba tí ìfitako tí anusram sọ̀kalẹ̀ ni ẹnikẹ́ni kò tóbi lọ́dọ̀ gbogbo wa kọjá nabi sallallahu alayhi wa sallam eléyìí làwọn àpilẹ̀ ẹ̀sìn tá a gbọ́dọ̀ sígbọ́yé allah subhanahu wa ta'ala àti anabi rẹ̀ wọn èyí ṣe ń tẹ̀yàn máa fọwọ́ pa ọ̀rọ̀ wọn tàbí yàn máa pọ̀rọ̀ wọn àti ìfọ̀rọ̀ ẹlòmíì kọ́dẹ̀ ń tó tó súnmọ́ yàn ju bàbá àti màmá èèyàn tí bàbá àti màmá bá ń lọ bí ìbínú ọlọ́run èèwọ̀ ni tọ́mọ bẹ́ẹ̀ mà kọ́tẹ̀lì hàn lọ bẹ̀ ní tọ́kà kù fún ládàáwò ni wípé bó ni ó ṣe láfaradà tí èèwọ́ bàbá àti ìyá padà bẹ́ẹ̀ tí ó tún jẹ́pọ̀ ni ó tún rí wọn sínú náà ntọ́kàn nù ṣùgbọ́n kẹ́nìkan wá sọ pé nìkan tó kàǹkà ọ sọ̀rọ̀ kankanlẹ̀ ọwọ́ á jẹ́ pé ọ̀rọ̀ ńlá wà gbẹ̀bùrú àṣà sálàm kálà kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ àwọn ń bọ̀ àwọn masáìl tó jáde lórí ọ̀rọ̀ wàbá lórí ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn nítorí wípé ntọ́sùn adébíyàlámẹ́rin náà ni ọ̀rọ̀ ẹ̀bólà àtúrísí àwọn fàtáwá tí àwọn èèyàn ń ṣe jáde lẹ́nìí wípé ẹ má bọ̀ra yín lọ́wọ́ ẹ má dìmara yín ẹ má fi síbi ara yín ẹ má fi àwọ̀ ara yín jẹun ibẹ̀ nìkan bá jókòó sí ẹ má jókòó mbẹ́ tó fi di wípé ọ̀tọ̀ ni ẹ̀wọ̀n atọ́lọ́ǹgan ó sì lòdù ẹni tó fẹ́ kọ́ wẹ̀wọ̀n àwọn kan wá fẹ́ sọ ẹ̀wọ̀n dẹ̀wọ̀n gbogbo ayé tó jẹ́ pé ọ̀fẹ́ ọkọ̀ bọ́lọ̀ ń ṣe kò sì sí nǹkan kan tí ó jẹ́ ìbànújẹ́ tó wọ́n ń bá sọ̀kà láti sánmà tá a sì wà láyé yìí náà ìkẹ́ sì tún bẹ́nu ẹ̀ wàláhì ìkẹ́ tún bẹ́nu rẹ̀ ọ̀nà wo ni kẹgbà wà nù rẹ̀ ọ̀rọ̀ sàmúnà láti wá rí sahih anabi sàlám ó sọ fún wa wípé tá a bá gbọ́ tí àjàkálẹ̀ àrùn ń jàǹbì kan ká má wọ̀ bẹ́ẹ̀ tí bá ń bẹ̀rẹ̀ lù tá a wà ká má kú ń bẹ́ẹ̀ kí fa fà á tí anabi sàlám tó fi sọ̀rọ̀ yìí eléyìí òun ló dá àyànhàyàn lẹ̀ láàrin àwọn sọ̀hábà àkọ́kọ́ ǹjẹ́ ọ̀tá sàm sọ yìí gbogbo ojú pátá ìlọ́gbàjẹ́ èèwọ̀ mọ́wọ́ o mọ́sibóde ńbẹ̀ àwọn àfáà ní gbogbo ojú kọ́ ni ọgbàjẹ́ èèwọ̀ wọ́n ní àkọ́kọ́ ẹn tó bá jẹ́ wípé bùkátà kan fẹ́ gbé jáde ṣùgbọ́n bùkátà tó fẹ́ gbé jáde yìí kò ní bá ṣe wípé òun ń sá fún wàhálà tó dé yìí bùkátà tó fẹ́ gbé jáde yìí ara ń tó dé yìí ó ṣeéṣe kó wà nù bùkátà hùn tàbí nǹkan mi kí lè rí wa absalom gẹ́gẹ́ bá ṣe sọ tẹ́lẹ̀ min hadith anas bin malik rọ́bì alátànàdọ́ àwọn èèyàn kan mi ní okùnrin àwòrán yìí àwọn ìdílé kan ni wọn láti okùnrin àti ọ̀rọ̀ yìí wọ́n wá sí Madina fọ́jítà wùlì Madina ara wọn ọba Madina mu wọ́n kó nínú àjàkálẹ̀ àwọn ti ń bẹ Madina inú wọn wú ara wọn wú ó di pé nira dé wọ́n bá nàbì sallallahu lọ sí ẹ̀yìn níbi tá a kó àwọn arákùnmí zakasi ẹ máa lọ ọbẹ̀ ẹ lọ máa mú bi ìtọ̀ àwọn arákùnmí wọn ẹ sì máa mú wàrà àwọn arákùnmí wọn kẹ ẹ tún máa gbóòórùn arákùnmí wọn wọn lọ ọbẹ̀ ìdán wàhálà ń bẹ ń lù ṣùgbọ́n ìjáde táwọn èèyàn ìjáde yìí ǹjẹ́ wọ́n jáde lẹ́yìn tí ń sá fún wàhálà yẹn àbí wọ́n jáde lẹ́yìn tó fẹ́ lọ kó wà láyé bẹ́ẹ̀ lómìn ẹnikẹ́ni tí bá ń bẹ ní ìlú kan tó bá jẹ́ wípé àjàkálẹ̀ àrùn bá ń jà ń bẹ ǹjẹ́ ó ń tàn lẹ́tọ̀ àti jáde ń bẹ apákan náà àfààní ọlẹ́tọ̀ tó wáyé pé jíjáde rè ò tiẹ̀ ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ ànsá fún kọ́dárù ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala naam ojú kanu bákan náà àwọn sọ̀hábà ridwanullahi alayhim wọ́n fi mọ̀ ra wọn nípa kíkú onílùú yìí àkọ́kọ́ umaru radiyallahu anhu ọkùnrin tàṣí Abu Ubaida pé kọ́ máa bọ̀ kó kú òní kó sì kó àwọn ogun mùsùlùmí kó kú wọn òní amawas níbi tí àjàkálẹ̀ àrùn ti a sì sọ ń tó pilẹ̀ àjàkálẹ̀ àrùn ìdí tí fi ń jẹ́ asọ̀dí Abu ń sọ fún umaru wípé ń sọ yé ṣùgbọ́n mo wà pẹ̀lú àwọn ọmọ ogun mùsùlùmí tó sì jẹ́ wípé wíwà pẹ̀lú mi wọn òní fi wọn lọ́kàn balẹ̀ tí wọ́n sì fi lè ṣàṣeyọrí méje ń kó mọ́ mọ́ nǹkan tó gbàlérò odúró mẹ́ǹtì ẹ̀ ẹni tí ń pè pé kọ́ máa bọ̀ Umaru náà òun náà padà dìde ní Madina ọ̀ ń bọ̀ kó tó di pé yọ wọ̀bẹ̀ aṣọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà àwọn kan ní kọ́ wọ̀bẹ̀ àwọn kan kọ́ má wọ̀bẹ̀ àwọn wọ̀bẹ̀ má wọ̀bẹ̀ yìí kó tó di wípé wọ́n rí ọ̀tọ̀dọ̀ ibn Auf wípé èmi gbọ́ nǹkan rọ̀ sàṣálàm tó ń tì nǹkan ìbá ń ń lu kàtẹ́ ẹ̀ wà ẹ̀ gbọ́dọ̀ wọ bẹ̀ bákan náà ibi tí ẹgbọ́pọ̀ wà ó lẹ fẹ́ lọ ẹ má wọ bẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí rìwáyà wa wá wípé Umaru padà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọ padà máa ń sọ̀rọ̀ kan kó tó táwọn èèyàn máa ń fi àfitì rẹ̀ sọ́dọ̀ mi tó sì jẹ́ pé ọmọ pé mo mọ́pá mọ́sẹ̀ ń bẹ àkọ́kọ́ lára ẹ̀ ni wípé mo padà ní sárúgùì tí a mo ti padà jọ́nà lọ́yìn wípé mo fi ń sá fún ikú ni wàlọ́ọ̀hì wàlọ́ọ̀hì kò rí bẹ́ẹ̀ èèyàn sá fún o mo gbà pé ń ọba ní yóò ṣẹlẹ̀ náà ó ní ṣẹlẹ̀ àwọn àfáà kábàámà Umaru padà lórí wípé kọ̀ wọ ibẹ̀ yẹn tó bá jẹ́ wípé èèwọ̀ pátápátá ó ń lọ̀rọ̀ yìí kọ̀ àti ti máa kábàámà apá àfààní kìí ṣe ń tó jẹ́ kí Umaru kọ́ máa kábàámà nu ń tó jẹ́ ọmọ kábàámà ni wípé kí ló dé tó ń wá padà sódìdí Madina tó ń lè dùn nílùú míì tó súnmọ́ bẹ̀ yẹn la'alla allah subhanahu wa ta'ala yafa wa dal bala bọ́lá òun ti ẹ̀ kó wà láì àjàkálẹ̀ àrùn ìkú ńlẹ̀ tó àti kó kú ńlẹ̀ ìbánu kó òun ọbẹ̀ padà ìntọ́ wa jẹ́ kí bànújẹ́ yìí wá pọ̀ fún wípé kọ́ wa pẹ́ sígbà tí umar wa madina lọ́nà wọn bá kó àjàkálẹ̀ àrùn ìlókun ńlẹ̀ padà. tọ́yì apá kan lọ́ba wọn ọ̀rọ̀ míì táwọn afọ àsọ̀rọ̀ wípé ìlú tó bá ti wà èèwọ̀ ni kéèyàn jáde ńbẹ̀ ìlú tó bá ti wà èèwọ̀ ni kéèyàn ọ̀rọ̀ padà ọ̀rọ̀ míì ó ní ọ̀rọ̀ Abu Musa al radiyallahu ta'ala rọ̀ wípé ẹnikẹ́ni tó bá jẹ́ pọ́ bá ń bẹ́ lu yẹn tó wá ń padà ń gbèrò wípé jíjáde òun bẹ̀ ó ní òní jẹ́ nǹkan kó sí òun òun lànà bí n sọ pé ọ̀bọ̀rọ̀ bóde torí bí tó ń lọ náà ní tí wọ́n bá ní yóò sí ọ́ ń bẹ̀ yóò sí ọ́ ń bẹ̀ tó o bá sì jókòó ń bí ní tí bá ní òní sí ọ́ kò ní sí ọ́ hmm. bákan náà ẹni míì tó bá tó fẹ́ wọ̀bẹ̀ náà má wọbẹ̀ o táwọn bí sọ fún ni wípé kọ́mọ̀ jẹ́ pé tó bá wọbẹ̀ tán tí wàhálà bá ṣe é ntí ó wà lẹ́mìí ẹni pé à tí n bá sì jó òkú àlùwà wàhálà ò ní í ṣe mí ṣùgbọ́n ńgbà tí mo ti yẹ wọbẹ̀ ó ní wàhálà ìfisèkí ni o ó ní wàhálà ìlò fi ṣe mí. àwa ń bọ̀ àwọ̀ àwọ̀ yìí àjáde ńbẹ̀ àjáde ńbẹ̀ kí wàá ní àwọn ẹ̀kọ́ tí Ànábì fi lélẹ̀ tá a fi èèmọ̀ wípé ọ̀rọ̀ tó délẹ̀ ọ̀rọ̀ tó gba kásàlà yíyẹ dáadáa kọ́ yanjú ni anabi sallallahu alayhi wa sallam ọwọ́ àléjọ kan ìyàwó Aisha wa ń bi léèrè wípé kí gan ni tọ̀hún kí gan ni kókó tí ń pè ní àjàkálẹ̀ àrùn gan kí gan ni nǹkan náà bó o sì ni ó ṣe rí Yahya ibnu Ya'mar. Ya ó ní ìyàwó Aisha padà ń sọ̀rọ̀ yìí fún tóun wá ń bá ní gbé síta ìyàwó Aisha pàtó àwọn bí àwọn sàlám lérè nǹkan nǹkan yìí fa àkbárọ̀ ha nàbí sàlám àbí wọn sọ fún ìyàwó Aisha wípé ntí ń jájà kàlẹ́ àrùn innahu kana adhaban ìyà kanilátọ̀dọ̀ ọlọ́run ọba yu'adhibu bihi man yasha ẹ̀ńtọ́ bá sí ìhù ni màá fi ìyà ń jẹ lábẹ́rẹ́ tó bàbù tí wọ́n fi yà á jẹ yìí àwọn àfáà wa túmọ̀ rẹ̀ wọ́n ní àwọn kèfèrí ní máa fi yà ń jẹ àti àmànàfíkì ní máa fi yà ń jẹ ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam nígbà tí ń sọ̀rọ̀ yìí ó fi nǹkan kasa bẹ̀rẹ̀ ó náà ni màṣíà ìyá ọlọ́run ní tòótọ́ ṣùgbọ́n tó bá wù ní máa fi jẹ tí a sọ ma sì ń ṣe tó bá wù kò nítumọ̀ wípé ń bínú sẹ́ńtọ́ bá nípìn nínú ìbànújẹ́hùn tọ́ba ti jẹ́rú ọlọ́run tòótọ́ nítorí pé ibi táwọn ẹ̀dá ti ń ṣe mistake ni pé ìṣesí ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa wá gbèsègbè ẹ̀ṣẹ̀ sí wa pé tí ọba ti jọ ọlọ́run ṣe mistake nìyẹn la kí wọ́n á jẹ́rọ ìpé olùsẹ̀lẹ̀ sí mùsùlùmí tí mùsùlùmí bá wá pín bẹ́ẹ̀ kí ni tí ó jẹsàn àti ẹ̀ kí sì ni tá a fi mọ̀ wípé mùmìnì lẹni tó pín bẹ́ẹ̀ ansa wa ni ìyá yìí ẹni tó bá wu Allah subhanahu wa ta'ala ó ní máa fi jẹ. ọ̀dà ṣé gbogbo ẹ̀ ń bá wá sẹ́nìkan ní alẹ́tọ̀ sí kí ṣe gbogbo ẹ̀ ń sẹ́nìkan lọ́lẹ́tọ̀ sí ẹni tó jọ̀rì ọlọ́run náà Allah subhanahu wa ta'ala ó lè fi sàdánwò fún kílẹ̀ rí wa jaa fi sahih ìdàn Bukhari min hadith Abi Hurairah radiyallahu anhu àtàràdọ́ anúsà sálàm ní annabi kanu àwọn annabi ọlọ́run salawatullahi wa sallam alayhi marra bi qaryati an ẹni nkọjá lọ njọ ọ ọwọ́ adé ibi igi kan ń igi wọn á àdúgbò àwọn ikán àwúrẹ́bẹ̀ tayib wọn ni kọ́sùt namlatun nabiyya minal anbiya ọ̀kan nù àwọn àwúrẹ́bẹ̀ yìí lọ́ba ta ànábì ọlọ́run níbi ti ń ti tí ntọ́tayì ọ̀sálọ ẹgbẹ́ tí ó yìí padà báyìí lọ́ba rí pé àṣẹgbẹ́ ilé wọn gan ni òun ti ń sinmi fa amọ̀rọ̀ bára bí ṣe wínú ti nàmlà fa ohrikot lọ́wọ́dá yá ẹ bá ń ṣẹ́gijọ́ ó pe gbogbo àwọn tí wọ́n dìjọ́ ń lọ tẹ́jẹ́ mẹ́wàá rẹ̀ ọ̀yá ẹ bá àwọn katikati wọn àwúrẹ́ bẹ́ẹ̀ wọn bá dáná bẹ́ẹ̀ làwọn òwe ìbá ń bá ní ń ta pa pa pa ń fi náà ju wọn fa ọha lọ ilé àbíyàn lọ́wọ́ wọn ránṣẹ́ sí ànábì yẹn ń bá sọ̀rọ̀ wípé fàhálà namlatan wáhidà kó o sì mú tan kan péré kó pa kọ́ra sọ́tìkà namlatun fa ahlakta ummata minali umami tusabbih àwọn ó sì torí ẹ̀ pa odidi ìlú àwúrẹ́bẹ̀rún tó sì jẹ́ wípé odidi ìjọ ńlá kan náà náà tí wọ́n ń sáfọ̀ mọ̀ fẹ́mi ọlọ́run ọba kọ́ wá mẹ́ọ̀ kan nù wọn ṣé kò tó ọ àwọn àfáà ní ànábì ọ̀sọ̀rọ̀ ní dànù lásán o ìfi ń ta àwọn ẹni ọlọ́run ló longo ni wípé tí wàhálà bá ń ṣẹlẹ̀ ń lù ń gbà mí ẹni tí ọmọ ọmọ ìṣàtọ̀jẹ́ ni ọlọ́run ó lè pín bẹ́ẹ̀ wọ́n ní bo ẹ̀ tí ẹ̀rìn bí àdífihàn wọ́n ní sebilatọ̀ kìí sẹ́mọ̀lá ti sọ fún dídí ànábì rẹ̀ kan wípé kó o má wúrè bẹ kan tó sì jẹ́ pé ninety nine percent tó súnmọ́ ọ̀pọ̀lọ́ wa ni pé kìí sí ti ọ̀ta ni ó mú bí ẹ ṣe yọ̀ǹda fún. naam ṣùgbọ́n wọ́n ní kó mú kan láti fi díyà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe kí ni o tó kù àṣì Allah subhanahu wa ó lè fìyà jẹntì ọ̀sẹ̀ tó sì jẹ́ ni rẹ̀ nítorí pé ẹ̀dá rẹ̀ sáni à ń tọ́ bá wù ìyá ti ayé kótó ni pé yọ kàtàlìkì àmà òní ọjà fún kèfèrí kí wàá lè rí wa ọsọ wa ni ìtí ń gbìyànjú àkàlẹ àrùn yìí ọsọ máa fi jẹntọ bá wù ó lè má jẹ kèfèrí nìkan kọ́dà làbẹ́ bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọ̀nyẹ̀ jẹ́ àlù fàjàlàwù lọ rahmatan lil mu'minin n bí wa nù ṣùgbọ́n gbogbo ẹni bá kẹ́tọ̀ bá jẹ́ mùmìnì Allah subhanahu yọ wàá ṣe ìkẹ́ fún àwọn báwo ni ó ṣe jẹ́ ìkẹ́ fún wọn àwọn bọ̀ ọ̀nà wo ni ó gbà jẹ́ ìkẹ́ fún àwọn mùmìnì àmbọ̀ amsa wa ni ṣùgbọ́n o ọ wá nídìí àlàyé kí ni àlàyé tó nídìí falaysa min abudin yàtọ̀ tọ̀ọ̀rùn fayankusu fi baladihi sabiran. kọ̀wá ní símùmí nìkan tó jẹ́ fọlọ́wọ́n ọba tí ò pa nǹkan kan pọ̀ má lọ subhanahu wa ta'ala tájà kálí àrùn ọ̀wà ṣẹlẹ̀ nílùú tí ń gbé tí ó wà wà ní òlu sọ́ọ̀bìrán ló ń sùúrù fatiwa ẹ̀ má bọ̀rọ̀ ayé lọ́mọ ẹ̀ bọ̀rọ̀ wà jimá ẹ̀ bọ̀rọ̀ wà yídì ìṣẹ̀lẹ̀ kò ní bá tẹnu tí ẹ̀ jáde sọ́ọ̀bìrán sùúrù òní ó fi gba àdánwò yìí mára ṣùgbọ́n lábẹ́ sùúrù yìí àbí wàá tún fi hàn pé ya'lamu annahu lan yusibahu illa ma kataba Allahu lahu ṣùgbọ́n yóò wà jẹ́ òdodo désàlẹ̀ ọkàn rẹ̀ wípé nǹkan kan òkú lè ṣẹlẹ̀ sí mi láyé ìdùnnú ni o ìbànújẹ́ ni o àfi ń tọ́lọ̀ nǹkan mọ́ mi nǹkan bá ní òní ṣe mí ọ̀rọ̀ yìí à nítorí pé ọkẹ̀ tí ń wí náà ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ ìmánì ó sì dùn sọ tí ọba tí ì dé tí ẹ̀zámù ọba tí ì dé ṣùgbọ́n báwọn níbi ìṣẹ́wé àgbọ̀dọ̀ lu sọ́rọ̀ wá tó lọ́wọ́ sọ́rọ̀ máa rí ọ́sàm ní nírú àsìkò ẹ̀yìn tó jí ó jókòó ká lú ẹ̀ ọgbà lódodo wípé ẹ̀yìn tó lọ ń bá ní ó ṣeun ò ní ó ṣeun irú ẹni bẹ́ẹ̀ wá ń kọ́ anabi ni sallallahu alayhi wa sallam falahu e, kana lahu mithlu ajiri shahid irú ẹni tó bá wà lè ṣe báwọn irú ládá tí Allah subhanahu wa ta'ala tí ó fún ẹni tó bá kúkú shahidi onírú ń tọ̀rọ̀ gbà àwọn bọ̀ anabi sallallahu alayhi wa sallam ọlọ́kàn kẹni kò sì wá wàhálà fún wa ṣùgbọ́n kò já wa kúrò lára Allah subhanahu wa ta'ala láàrin ìṣẹ́jú kan sí kejì ìntí ń jà fún gbogbo ìgbànú torí pé àìmọye àwọn àkọ́ it àwọn àdìọ̀kẹ́ bú ní ànásà náà bára lọ́nà rọ́wá kó tó bọ́lá ń gbèdìde lójìṣẹ́ ara àdìọ̀kẹ́ rẹ̀ ni tí wọ́n bá gbẹ́sà ìlọ́dọ̀ tí a náà tí wọ́n rí pé ibi tí wọ́n gbẹ́sà rẹ̀ sí yọ̀ọ̀dá ibòmínú wọn gbẹ sí wọn ò ní sáré ti lanu yóò sì máa fàkúfà àfi wọ́n pa nǹkan nú ẹ wọ́n pẹ́ jẹ ìbá àṣẹ díẹ̀ bá ran ìbomi nbẹ tí wọ́n tiẹ̀ lọ gé ọ̀gẹ̀dẹ̀ wọ́n wí lásọ wọ́n ní ansa gbọ́dọ̀ sí nǹkan sínú ẹ bá àlàgbẹ́ kòtò tó bá tiẹ̀ wá jẹ́ pé èèyàn wá jí gan tó bá sáré lẹ́kùlé rẹ̀ kí ni bàwá ṣe tí ọ̀mẹ́ni ọgbẹ́ sáré ìlẹ́lọ́lanu ẹ̀yìn lẹ́sìn gbẹ́ sílẹ̀ lọ́la ló fún rẹ̀ náà àwọn afáwọn ẹ̀jẹ̀ àpàdà ibi tó rẹ̀ ó ti clear pípọ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí kọ̀tà sí ara wọn níbi nǹkan kankan tánàbí sọ jáde ó tún wá ṣe nǹkan míì ìwà ń jọ bí ẹni wípé àbí pàkàrẹ́ nu méjèèjì tí ọ̀pọ̀lọpọ̀ àfáà pé kò para wọn rẹ̀ akhraj al-imam muslim sahih hadithi ibn sharid as-sulami nìyẹn ibnu sharid abu ibnu sharid anabi ó ní baba àmsọ̀rọ̀ àpẹ́ àmsọ̀ àsálàm níjọ́ kan kana fi wafdi bani thaqif rajulun majdhum ọkùnrin kan bẹ nígbàtí àwọn banu thaqif tí wọ́n bẹ̀ sàmì náà sàlám wọ́n wá sí fún bí wọ́n sọ pé gbogbo ara ìkiri wọ́n bá sàlám nìbàdàn pé a ti gbà fún ọ anabi ọlọ́run ni ọ àwọn náà wà lórí láàyè lẹ́la mùsùlùmí sálàm wà fi him rajulun majdhum ọkùnrin kan wà ń bẹnu wọn jọ náà lọ́hùn ọkùnrin ògòdògbò látòkèdélẹ̀ ògòdòmù bíi kí wọ́n sọ pé èèyàn dẹ́tẹ̀ ó sì ń tàlẹ̀ àwọn èèyàn rẹ̀ mọ́ bọ́ òun náà wá gbà wa náwó lọ́ọ̀kan fa asọ́sàn lẹ́yìn àrùbí ni ẹ sọ́kọ̀ kúrin kọ́mọ wulẹ̀ sùnmọ́ bí o kọ́dí báyìí anak faliyarje sọ nǹkan kálukú gbọ́wọ́ lọ́wọ́ orí ọwọ́ mi ìpà anabi ara dẹ̀mí ara ọ̀dẹ̀mí ń ga padà lẹ́yìn ẹ̀ tí ebi ọgbẹ̀lì kìámà inú mi dùn inú mi ò dùn ń ga padà lẹ́yìn rẹ̀ tí ebi ọgbẹ̀lì kìámà ìntò òmùwà yìí ọwọ́ rẹ̀ lórí ọwọ́ tí a náà kó padà bá ọlọ́run ti rá nìyàn rẹ̀ ìsìláàmù e, rẹ̀ ti dáa àṣẹ kò jù súnmọ́ ojú kanu wàjẹ́ àmì hadithi jábà bèbèlá radiyallahu ta'ala anhu ardahuma majidúmù mína ológodò mína òde sọ́ọ̀sà sàrámì jọkàn amsa wa ni kó súnmọ́ ibi tó ń wa ńgbà gbóúnjẹ dé amsa ni kúl máa na wọn náà kọ́ bọ́nú oúnjẹ kájọ máa jẹ bámi sì wá fẹ́ dáwọ́ ló ń jẹun ọwọ́ ni fíkọ́tà ń bìlà wọ́tà wà kúlà náà lẹ́yìn ìgbà wọn pé n tó sí ọyìn tọ́wọ̀n bá ní yóò ṣe mí káà òun ni Umar àtàwọn kanú àwọn sọ̀hábà òní ẹdú lórí wípé intanẹ́bì ṣe sìkejì un ó ti pa ti àkọ́kọ́ rẹ tí ọba yá ẹni yẹn wípé ó ti pa ti àkọ́kọ́ rẹ wọ́n ní in tó jẹ́ káwọn parẹ́ lọ́dọ̀ títà wọn ò ní fíìlù àṣàṣàlámì pẹ̀lú ẹni ọ̀rọ̀ kanu ṣùgbọ́n àṣàṣàlámì ibi tó ti bá ní kí àlàmọ́rí ìtàn ó ní hadith àbí ìrọ̀rọ̀ ní sahih amsa salam ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́kà ọ̀nà bíi mẹ́fà ṣùgbọ́n ó jẹ́ pé mẹ́fẹ̀ẹ̀fà yìí kò sábà wà pọ̀ lẹ́ẹ̀kan náà nínú ìwáyà kan níwá mi àníbi ní láàdìwà wàlà péyàrọ̀ wàlà sọ́fàr wàlà háàmà níwáyà mi wàlà góòlù Hasan ní láàjúwà ibi tàfẹ́ lónú ń sọ bá ń fún àwọn sọ̀hábà wípé àwọn ìran o àwọn ìran bó fọ́kọ́ mọ́rọ́dún náà rọ̀bí lẹ́bàá ọ̀rọ̀ kọ̀ọ̀kan bá dìde ó lọ́sà sálàm ah ó ní àrùn rán o àbí ní kí lórí ó ní múra kò mílà wà kúkú ń dókò tí táǹsì tá a bá ti rẹ̀ ń bá ń ṣe àwọn máa mú kú o láàrin àyòkú tó jà bá ti mú kú o ìsìn láàrin tí ààrẹ ń ṣe gbogbo àwọn yòókù anábì wa fẹ́ jẹ́ ká mọ̀ wípé ohun ọ̀sọ́ wípé ààrẹ kèèràn ṣùgbọ́n tó fẹ́ sọ fún àní wípé sáàrẹ́ mi ràn fún rẹ̀ abẹ́ ń tọ́ láàrẹ́ mi di ọ̀ràn àbí wà ní fáman àádàlà awwal èyí tí nǹkan kọ́kọ́ ṣe ń gẹ̀ ṣébí nǹkan kò ṣe wọ́n tẹ́lẹ̀ èyí tí àjàkálẹ̀ mú un èyí tí kọ́kọ́ ṣe òun ta ló fi àárẹ̀ yẹn ṣe so ló bídì ẹ̀ sí rẹ̀ tí wọ́n ń pọ̀ sáà yòókù àbísẹ́mà ni a ti fi ṣe. Hmm. àwọn bọ̀ àwọn àfa àwa ni jámù lọ́wọ́ kù lórí àlámẹ́rì anamsa salam ọ sọ̀rọ̀ kan síta òní wà fọ́nrán mi nàlẹ́ mẹ́jìdùn kama tafirru min al asset. tọ́ ọ bá sì rẹ̀ tí ọ dẹ́tẹ̀ tí ó gbòdò mú lápẹ̀rẹ̀ ọ̀rẹ́ ń tẹ́ bùlá mú họ fún bó o ṣe lè họ tọ́ ọ bá rí kíni o. orí náà lọ́bàwọ̀ èèyàn jẹun orí náà olówí àwọn gbólóhùn tá à ń sọ̀rọ̀ yìí jáde padà fún wa wípé àrùn kèéràn fúnra rẹ̀ ẹn tó fẹ́ fi àrùn sí àdánwò fáwọn èèyàn iná máa jí ọ̀ràn tó bá jẹ́ pé ẹn tó ní àárẹ̀ yìí tó bá fi sàdúrà fáwọn èèyàn ní máa jí ọ̀ràn a jẹ́ wípé ẹn tí ò bá sí nínú fífi ọlọ́run pé yọ ọ̀ràn sí yóò mú àbí ò ní mú kò ní mú àwa ń bọ̀ àwọn àfáà ní kí ló tẹ̀lé bí fi ń sọ ogun tí ń sọ yìí wọ́n ní in tó jẹ́ ọmọ sọ ni wípé méjì náà ní a bá a ṣe ń sọ pé à ń tẹ̀lé yìí àwọn tó jẹ́ wípé yu'anuna min asbabil alami wa gumumin awham àwọn èèyàn kan bẹ tó jẹ́ wípé búrì nǹkan kékeré báyìí ó lè má sọ̀rọ̀ ọ̀tà fún yí o yóò ti fún láìmọye ìtumọ̀ nú ẹ̀mí ẹ̀ tí ó ti kó ẹ̀ wàhálà ibi ìmánì ẹ̀ lẹ́fù kò sí pé àsọ̀rọ̀ ń pa ẹbọ o kèrè sọ̀rọ̀ ẹlẹ́bọ̀ láńsọ mùmìnì fọ́lọ́n ṣùgbọ́n tó bẹ́ẹ̀ rí nǹkan àbẹ̀rù báyìí yóò rò lọ bá yá sí ìṣẹ́ mo mọ̀ lọ kíára lẹ́ra náà ní ládì ọ̀yọ́ ìkọ́ àmọ́ lọ́bì jẹ̀nẹ́sà tá a tá a lọ́bì kan tí wọ́n sọ pé àbí no mo kọjá lórí odò ẹ̀rẹ̀ lánàá yóò sá máa wá ìtumọ̀ bí mọ́nì rẹ̀ ṣe mọ́ nu ànábì lẹ́ńtọ́ bábà rẹ̀ báwọn kọ́ mọ́ sùn mọ́ gbogbo ibi tí ó ti máa rò pé ibi tó ń gbà ní nǹkan ti ṣeun kọ́ mọ́ bá àjẹ́ pé ọmọ fí mọ́nì rẹ̀ kọ́ lọ́lọ́hún. ó dé ní. àwọn tó jẹ́ wípé àwọn sọ̀tàn ń kẹ́ wọn débi pé bọ́bá àyàn bíi ti ń pèrí ẹ̀rá yìí tí ń pè àní lágbájá ọmọ lágbájá láti ìsìn lọ ojú ọ̀tún rẹ̀ kọ́ mọ́rin nàmọ́ ojú rẹ̀ sí ilé ọmọ tó tọ́ yóò ní wàláyé sẹ́mà ni a ti ń ṣe bí yóò tún máa rẹ́rìn ní kóòtù bíjì alọ́dúró sí ẹ̀lẹ́kọ́ lọ sí kòtò rí nàmá wàláyé wọn fi lọ sórí ibú níbi ojú tèmi tí ò rí nàmá èyí tí a ní rí ma mo ti rí hun ní tí ó tún wínú ó rí o kèrè kó o àwọn sallallahu alayhi wa sallam ó túrú àwọn eléyìn ọ̀lẹ́ ọwọ́ àyà fáwọn eléyìí ẹ̀yẹ ẹ̀sìn tí ń báyìí ọ̀yà fáwọn ilé náà ẹ̀sẹ̀ tí yín báyìí òun gangan wá sí ojú bí ó tún otu kí ni o ó tún ṣojú ọ̀run láti lè bá fi clear ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ fún wa lára rú àwọn tá a wá rí tí wọ́n rí bẹ́ẹ̀ òun ni azubairu náà ńgbà ọ̀fẹ́ wọ Misir wọ́n sàyè fún wàhálà ń Misir o kọ́dà àjàkálẹ̀ àrùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ẹni tó gbé ajáde ńlẹ́ náà ni pé ìgbẹ̀sójú ọlọ́run ọba àti káṣe kò ń gé àjàkálẹ̀ àrùn náà kápẹ́ náà láì soríire lọ́ba wọ̀bẹ̀ gbogbo tó ló ń bẹ pátá àjàkálẹ̀ àrùn kan kò ṣe ṣùgbọ́n wọ́n sa lọ́gbẹ́ wájú ọgbẹ́ tí wọ́n tún sa wájú yìí ẹni tí ọ̀lọ́gbẹ́ àjàkálẹ̀ àrùn mú o wọ́n tún bá wẹ́ẹ́wẹ́ẹ́wẹ́ títí tí ọgbẹ́ ń tún èsàn ó tún wá láì mẹ́yẹ ọdún paralẹ̀ yìí gbà nǹkan kò mú àwa ń bọ̀ jama'a anabi sallallahu alayhi wa sallam anabi kẹni ṣùgbọ́n kọ́ ìdà kan bẹ tọ́jẹ́ yí pé kọ́ gbọ́dọ̀ jìnnà lẹ́mìí mùmìnì tó bá ti jẹ lẹ́mìí mùmìnì ṣètò òun mu lọ ìwà aláàmà fi alájà àlámẹ́rì káwá padà absalom sọ pé ẹni tó bá wá ṣẹlẹ̀ ẹni rùtọ́ wà kò kú ń bẹ́ẹ̀ ó sì sùúrù ọwọ́ àgbà lódodo pé ntọ́lọ́mbá ni yóò ṣe òun yóò ṣeun irú ẹni bẹ́ẹ̀ yóò ní ládàá ta ni o yóò ní ládàá ẹni tí ó kúkú ṣẹ̀yídí kí la gbọ́ inú ọ̀rọ̀ àwọn àfáàní tó jáde inú ọ̀rọ̀ ọmọ àpẹka ó sì ní oṣìṣì ojú ojú àkọ́kọ́ ẹni tó bá wà nínú ìlú náà kò bóde ń bẹ̀ ṣùgbọ́n wá kó rẹ̀ sí wàhálà ọ̀tọ̀ ni glọ́fù yóò tún kọ́ bá pò aláì ó ti ẹ̀ ti lágbára báyìí nísìn àti ẹ̀mọ́ bíi àárín ìsìn báyìí àṣàtú kọ́mọ àṣàtú mìíràn kan inú lẹ́mìí ní ti kírun ẹlẹ́yà kí lè lọ rà bọ̀lọ́jà náà ọjà àti bọ̀lọ́ ẹ̀ tún lọ kíníkà ẹ sáà méje ń fọkọ̀ o ẹ méje ń ṣe kíníkà kankan ìgbà wo torí kò sígbà tí nǹkan mìíràn tó bá di pọ́ńtọ̀ ń bá wa lu àìmọye ìsẹ̀mí tó lọ ń sì ká àjàkálẹ̀ àrùn kú òlu rẹ̀ àwọn àfààní kò ní lára kankan tí ó gbà kò tún kú òru ṣe ibi ní ta àbẹ́rẹ́ bìnrin sọ fún wa sọ́ọ̀bìrán ó sì sùúrù kọ̀dà lúrú wàyá ẹlẹ́mù ìtí wọ́n fi ń tẹ̀lé sùúrù yẹn ni wípé ó gbà wípé ntọ́lọ́ ń bá ní ó ṣeun ò ní ó ṣeun ìjì ọ̀bà ní ṣeun kò ní ṣeun ojú kanu ojú mi ẹni tọ́jọ́ wípé ọ wà báyìí náà ó sì wá ń se sùúrù lábẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ àwọn àmì tọ́rọ ní nǹkan yẹn ó ṣe nǹkan wá sí tó ń tọ̀ ń gbé e lọ bẹ́ẹ̀ faja'alahu Allahu rahmatan lil mu'minin ó di ìkẹfóńtọ̀ yóò ní ládàá ẹni tó kúkú ṣèyídìí. ojú mi òun wà lùi kọ bá dálẹ̀rú fatiwa abú ẹ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ yín lọ́wọ́ má kọ̀ bá ṣe gbogbo ntí ẹ̀sìn tó hàlálà ilẹ̀ kalẹ̀ fún wa kọ̀ padà máa sọ́ di àrọ́mù máa lọ kí sì ni nǹkan tó jẹ́ káfẹ́ kí àlàmárì kó clear sí ọ̀tọ̀ lè yẹn ń sọ̀rọ̀ ọlọ́run ẹni tó bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà tàṣà sálàm ó nídìí ọ̀pọ̀lọpọ̀ ìbí Allah subhanahu wa ta'ala lórí ikhlas àti ìfi ẹ̀mí òdodo sọ̀rọ̀ àti ìmọ̀ abẹ́lọ́ náà wípé kọ́ máa yọdú àdánwò kan níbi tó náà fẹ́ sọ jáde tó jòdòdó yìí tó náà bá ti sọ tán ó ti rọ̀rọ̀ sí lóun náà lọ́rùn ọ̀tọ̀ níyàn ọ̀tọ̀ wá ẹ wo bí ó sì gbẹlẹgẹ́ tó ọ̀tọ̀ wá ní kí òtún wá fẹ́ máa sọ̀rọ̀ ọlọ́run kọ́ wá jẹ́ wípé ìròmì tó ni ti ń jó létí odò kọ́ wá tún lọ lẹ́nìkan tí ń fún ọ̀rọ̀ náà lọ́nà òun sọ àǹkà wá lù bú fún pé ń tá fi ọ máa sọ̀rì ẹ wá rí pé odidi ọ̀ràn lálẹ́ lẹ́yìn ẹ̀wọ̀n tó dé láyé yìí in tá a fẹ́ kọ́kàn wọn ò fi balẹ̀ láwọn àtàjẹ́ mùsùlùmí pé kò sí ọ̀nà kankan tó lọ ń gbàdé sí mùsùlùmí tó sọ́ọ̀tì ibi à ń bọ̀ nu ẹnìkan ajọ́ sọ̀rọ̀ ọwọ́ ajé ara òkè òní ilẹ̀ yẹn rẹ̀ ẹni yẹn òun sòwò ni. ṣùgbọ́n gbogbo tí a máa rà tí wọ́n máa tà bí àjọgbá wọn agbèrè ti máa máa rà ẹnì wa mú owó ńgbà tí ń bọ̀ owó kan bẹ̀ tí wọ́n ná fún tí ọ̀dà bọ̀ àwọn owó pé òun ọ̀nà ọ̀nà lápapọ̀ ńgbà tó ka ọgbà owó lórí lórí lórí pé irú àwọn eléyìí wọ́n lè má sàrí máa kà ó owó papọ̀ ó ní ẹkùn magiribi òkè magiribi ìṣáì ọkìṣáì ẹni yẹn ọwọ́ afẹ́ sùn padà lálẹ́ bí aago mẹ́sàn-án bí nkankan lẹ́nìkan bá kálẹ̀ kó wọ́n fẹ́ rajà ntọ́ ọba dàlóhùn ọtajà tán ó gbó lọ́wọ́ rẹ̀ ẹni yẹn wá sèpadà tí ń lọ tán ìwà ń kawó padà owó tó mú wá bàdẹ̀ láàárọ̀ lọ́ba bá nu owó ẹnìkan sì ń dúró nígbà tí ẹ má bọ̀ra yín lọ́mọ láti jọ́ náà sì náwó ẹ wá wo bí wọ́n ṣe rìn láti ìbàdàn lágbẹ níbí láàkọ oníwà láì bí tó bá lẹ́rù jù pé kò díjọ́ kejì kọjọ́sẹ̀ kan kọjọ́sù kan kọjọ́rú kan jamaa ẹ ti ń gbari gbogbo ẹ mọ̀bọ̀ ayé lọ wa atakum min kulli ma sa'altumuhu gbogbo nǹkan tó jẹ́ wípé ẹ̀ẹ́bí náà àfáà ti sọ pé máa náà fìyà ni. àìmọye nǹkan tọ́lọ̀ ń ṣe fún tí làákàyè yìí ò sì lè lọ bí kẹ́ ẹ máa bẹ̀dẹ́bẹ̀ òun sì yìn fún yín kẹ́ tẹ́ ẹ bá wá tí ẹ kàn rí tí làákàyè ò tún gbé tán náà bẹ́ẹ̀ tó ṣe rí náà ẹ mà wá káyé òkè ẹ dàkọ ìjẹ́ nìkan tó mu ní wíríd wíríd ní tẹ̀yàn ṣe ń ojúmọ́ lára tó yẹ pé ọlọ́run mi o omi ẹ̀jẹ̀ bí ojú ọ̀sọ̀tẹ̀lẹ̀ ìlàrọ̀ inú o bákan náà ojú òsì náà iṣan omi ẹ̀jẹ̀ tí ń ṣiṣẹ́ ń bẹ̀ dákun tó pàdé padà ní ọpọlọ mọ́jì ọ̀dàrú o okú òǹbẹ̀ o ọlọ́ba ni mo tún bọ́ bí mú o sànú o gbogbo tí màá gbóòórùn lónìí tíjọ́ rẹ̀ omi o wàlọ́hì wàlọ́hì ẹni tí ó ti pa ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ wa ti kọjá mẹ́lẹ́ ni. káwa lè fọkàn wa balẹ̀ aṣàṣà ń jí oyé wa wípé gbogbo ààrẹ pátá tọ́lọ̀ sọ̀rọ̀ láti sánmà ìlóríwòsàn o ilà sam àyàfi kú ikú nìkan àrùn sí ló náà àrùn kú wá pẹ̀ka gbogbo àrùn tí bá yẹ pátá náà ò ní kú ní tiẹ̀ ànábì wa ń sọ fàájọ́ náà lọ àṣẹ tí ó jẹ́ àfọkànbalẹ̀ ni wípé orí fífọ́ tara fẹ́ǹsì kíwò wàdáwùl maut laysa lahu dawa'un orí fífọ́ ti kí ni o orí fífọ́ tara fẹ́ǹsì kí wò ṣùgbọ́n tó bá jórí fífọ́ ti kú ni kò sí ti ọ̀ràn ikú náà ni ó jẹ procold ran ọ̀fìnkìn tó bá jẹ́ tara ṣùgbọ́n ọ̀fìnkìn ti kú ohun ní lóògùn òtútù àgbóràn ó fi àgbò ó ṣe kékeré kan ó pàṣẹ aṣọ ọgbà abẹ́rẹ́ kan ó ṣe kankan ó ṣùgbọ́n òtútù ti kú kò sówó kò tọ́ràn akadùn tí ń pè látàwọ́ ẹ fi pupara o ẹ fi ẹ ẹ kéwòkọ rẹ sí o ẹ ìfínrín o nkankan o yọba sì tó lọ padà tọ́ba jí àkàdùn ti kú ni òní ìlú ògùn kẹtì ọ̀ràn èntọ́nà ń bá wá fẹ́ fi ṣèèyàn nínú ti àníàwá ṣé bí gbogbo wa gbà pé kò sí nǹkan kan tọrin lẹ́yìn a ṣe wá ti wá para wá lẹ̀ pẹ̀lú gbàyà abú a sì máa pẹ̀ wá mùsùlùmí fọlọ́wọ́ ọba ṣáájú kíkú tó dé ìta wá fẹ́ fi pìpíà fúnkùn gangan àwọn yóò ojúṣe mọ́ láyé lẹ́nìí àwọn èèyàn lo ìlàmù mídíà láti lè bá a fi dorí ayé kodò fún wa ọ̀pọ̀lọpọ̀ gbà wípé níbi tí wọ́n ti ń sílẹ̀kùn ayé tí wọ́n ti ń ti amẹ́ríkà ni èyí tí amẹ́ríkà bá ti tì wọn ò sí sánmà gan èyí tó bá sí òun náà ló ṣe rere tí wọ́n kàn pariwo sánmà ni amẹ́ríkà gan ní kọ̀ǹtró ayé ẹ̀bùláwọ̀ agbogbo tá à ń gbọ́ kì ìbéèrè wá dé ẹ̀dàkùn báwo ni bàbá gbogbo eléyìí kalẹ̀ kí ló wá fàtàbù musa ah, kí ló fà àbú ubaida ibn jarrah àti Mu'adh bin Jabal tí a fi wá ń bẹ lọ́hùn wípé a ti rí ládàwọ̀ báyìí dáàrú òpinpin tí a ń bẹ sótún yẹ kí èèyàn máa sọ wá ní pé ọlọ́run ṣàánú ẹgbọ́n láì mẹ́jọ ọ̀ká bá ńlẹ̀ tí èyà lè wa àwọn tí a ń sàròlé náà nu àwọn tí a ń sàgbàmọ̀ ìwá náà nu because ọ̀pọ̀lọpọ̀ yóò máa gọ síbi àwọn nǹkan kan nígbà míì àgbàmọ́kìlì àbẹ̀yẹn náà àfẹ́sẹ̀ ní fásitì kìtọ́ọ̀bù jàmáà àwọn nǹkan kan ń bẹ o tó jẹ́ wípé téèyàn bá sọ̀rọ̀ débì kan ọ̀rọ̀ è clear tó kéèyàn ọmọ tó jẹ́yàn sọ̀rọ̀ débẹ̀ a kàn sọ̀rọ̀ lọ́ba sí sọ̀rọ̀ lọ́yìn àwọn eléyìí sọ̀hábà yìí wọ́n rí ànábì báyìí wọ́n ń bá a jẹ wọ́n ń bá a mu wọ́n ń rí tọ́ba rẹ́rìn bẹ́ẹ̀ rẹ̀ ṣe rí bí wọn ẹ̀ bá já bọ́ọ̀lẹ̀ tí a bá mu tí a bá lọ sọ́ọ́nù para gbogbo ẹni tí bá ti fi ń para ara rẹ̀ ògbóná mọ́ bọ́bá ń sẹ́nu ọ̀la ẹlòmíì ti ní ààrẹ mi kúrú náà la tọ́kẹ̀ gbé omi àlùwàlá ànábì tẹ́ ẹ rárá tí kú náà lọ ànábì náà yẹn wá fọwọ́ ara wọn lọ rè bó sì mú èèpẹ̀ àtìgbà náà ayé ò ní túmọ̀ sí ẹmọ́ kò sẹ́ẹ̀ sí mi àtẹ̀yìn bẹ́ẹ̀ ó dé ní gbogbo tọ́lọ́bì tí wọ́n ń sọ ọwọ́ kílíà sáwọn jèmi àti lọ àwọn àfọn ní ẹskúùsì wípé ìmánì ju ìmánì lọ bí ó ṣe jẹ́ wípé àrọ̀bá gbogbo wa náà bá tá àbátá yìí jẹmọ́ ẹ̀jọ̀ tí ẹ̀ bo lágan bá wọn mọ́kà lónìí tí wọ́n lọ ya sáwà náà fẹ́ dúró lé lónìí mọ́kà tí wọ́n lọ tẹ́yìí sẹ́ ájì sẹ̀pẹ́ gbọ́dọ̀ ọlọ́run kọ́nà nìkan sọ́njú ni pé ẹwì mọ́ ọlọ́run nígbà tí àwọn mùsùlùmí tó wá lọ ń fara rora wọn àgbẹ́bò lágan nílẹ̀ mẹ́mọ́ tí lọ́n ti yọ̀ǹda ibi tí ẹ ti wá ń ṣe ọ̀fin tótó ní ẹ ti gbẹ́bò là jẹmọ́ ẹ̀jọ̀ ẹ̀ nìkọ̀ọ̀kan tí mẹnu mọ́sálásì tí wọ́n bá sọ pé ẹ̀bọ́là ń bẹ lára kàbà pé ní gbogbo ẹ̀ kò sí ó ti so mọ́ kàbà báyìí ó ti kú gbogbo ayé ẹ̀ bá ti fara kàn báyìí ní oko ìjì ọ̀pọ̀lọpọ̀ owó ẹ̀ ọ̀fẹ́ lọ. náà hajj tí wọ́n ṣe tẹ́yì tá a lọ yìí náà ààrẹ ti wọ́n náà bá bó ṣe pé ó jù mí bẹ́ẹ̀ báyìí ẹ̀bọ ẹ̀bọ ẹ̀bọ ọ̀la ìbáwà ń ẹ̀bọ àná ìbáwà ń sásọ mi kaba kí n fara rò báyìí ẹlòmíì ò pé kí ló fà tí wò fi sílẹ̀kùn rẹ̀ mọ́ ẹ báwọn yẹn takú ẹ̀ báwọn ó kú bẹ́ẹ̀ ni kàbọ̀ wàárẹ̀ kàbọ̀ ò lè sọ ọ̀yẹ̀dọ́ máa jẹ náà kò lè sọ ọ̀yẹ̀dọ́ máa ná kódà kárẹ́ nìkan kó wú kàbá lẹ́nì kí wọ́n bọ́ ṣẹ̀rí akọ̀tù ẹnìkan náà tó ta ẹ̀jẹ̀ ẹlẹ́lọ́nà òdì ọ̀pá mùsùlùmí wọ́n bọ́ ṣẹ̀rí akọ̀tù ẹn tó ràn rẹ̀ jù nílẹ̀ mùsùlùmí kìí ṣe ẹ̀dọ́wọ́ nbí à ń bọ̀ nìyẹn àwọn tí wọn tó wá bínú wọn bàbá ni wọn àwọn tí ò tó wá bínú wọn bòrà náà a máa pọ́n wọn lé ṣùgbọ́n tí èèyàn bá yẹ sọ nǹkan kankan tọ́ba ti yẹ tako àbálẹ̀ ọ̀dọ́ sàṣálàm a wọ́gilé kèéso ń tọ̀ ńlá wọ́gilé o alápẹ̀yìn lọ́dọ̀ wa bàbá sì tún ni nítorí pé n tó fi jù á lọ kò sí é mú kú ọ̀mọ̀ a sì gúnra wa ń bi ọ̀rọ̀ ànábì tó ẹ̀pọ̀ ànábì là bá ń jà fún yọ́ọ̀ máa ń bi ọ̀rọ̀ kí wá sí pọ́ọ̀rì prof ò ní kí a mọ́ prof ntẹ́wì ni ọ̀dà ntẹ́wì ni ọ̀dà èyí gangan da bí wọ́n bá wá da sọ́nà mi wallahu alam bí yẹn ṣe máa fíkì nǹkan rìn mú nǹkan rìn nítorí wípé tí a bá fi àwọn èèyàn ilẹ̀ ọ̀nà tí a gbà di tí a dì wọn ò tírẹ́nì wọn kí wọn ètò ìrẹsìn àwa mọ̀ tó bá àwọn dáná bí sọ̀kalẹ̀ nígbò ìdí prọ́fù sọ pé kí ọmọ ṣe bá dé ọlọ́run náà dákọ̀ fọ́tí dé fọ́tí yà sínú Qur'an àtà ìdá balọ́gbà ṣúdà wọ́n balọ́gbà àrùbá nàṣánà tán ibi tó ń ti rẹ́rí ẹnu níjọ́ wa sọ ayà kalẹ̀ fún anabi tó yẹ kàákàákà fún twenty three years tẹ́ jáde láyé anabi ọ̀wà gbọ́bẹ̀ yé <laughs> prọ́fù sẹ́yìn pé ọ̀rẹ́ káàmù ó ṣe yàn naam wọ́n bìkẹ́ kí ni ìdájọ́ sìgá ìmọ̀ ẹwú ṣe dáa tó olóòpẹ́ fún olówó kọ̀dá fólósì kí ni yàtọ̀ tí ń bẹ́m̀bẹ̀ torí pé tó lòsì bá mú tí wàhálà rẹ̀ bá dé kò sí tí ètọ́jú ààrẹ olówó ọ̀tọ́jú ààrẹ pẹ̀lú owó tọ́lọ́ fún sí ẹni ká máa fi owó wa fa iná wọlé ni káwá mú lọ́wọ́ láàyè ń jí hazarun min kọ́dàrin mo mara sọ o mo wẹ̀wọ̀ mi o mo wẹsẹ̀ mi o mo ṣe nǹkan kan o a gbọ́dọ̀ ṣe léyìí láti fi tu ẹ̀mí wa ni láàyùnjì hadarun mo sọ̀rọ̀ ń bí mo sọ̀rọ̀ ń bí mo ṣe kínníkínní kì í ṣe kínníkínní kò lè lẹ́ẹ̀dá kan níbi tọ́lọ̀ ń fi ṣe. jàmáà àwọn tí wọ́n wá ń sọ tí wọ́n ń sọ kì í láti sọ tí wọ́n ti sọ yìí. jọjúmọ́ lẹ́rọ wá ń pọ̀ báńkì tí ó máa ń bá fẹ́ bínú tó bó ṣe ju tó bá fẹ́ bínú lọ ni ṣe bí fi owó bẹ̀rẹ̀ ní gbogbo wa tá ní ọ̀káwó àwọn èèyàn mẹ́rin àmọ̀ tó wọ́n mi ti tọ́kàn owó èmi àtẹ̀yìn látàárọ̀ dalẹ́nì tó ti kàn darí ṣùgbọ́n ní ìparíparí téèyàn bá wá wà rẹ̀ ẹ máa a ṣe o kọ̀wá bá dá sí ó ṣe sùúrù ó sì gbà pé tọ́lọ́ bá ní ó ṣe ni yóò ṣe o ṣùgbọ́n lábẹ́ ẹ bẹ́ẹ̀ kọ́ mọ́tọ́rọ̀ àdánwó o yọ̀rọ̀ sànú mi o musa mọ̀jà burú ṣe mí àtàwọn èèyàn èmi ò ní mọ́ ní Abu Ubaida o bíríjà rọ ìní mọ́nu mahadu bunu jabali o wọ́n rí ànábì wọ́n mú mi níbi títí ń sun ni èyí tó sàn wá sílùú tí a ní ńlá wa mú o life and direct ní àwọn gba tiẹ̀ sáàmà manage in da sáàmà ṣe méjèèjì báyìí kí n fi tẹ́ sórí kí o ìyọ̀nù rẹ̀ má fún mi wọ́n fún mi o èyàn ọmọ wa ara wọ́ra ṣe sí àwọn agbẹ̀yẹ pé tí ìbá wa wà lù ẹ̀ ẹgbọ́n tábì sọ kọ̀sàkó mẹ́ ìwà ń bọ́ lọ nílò pẹ̀lú ọkàn kẹ́yìn bẹ́ẹ̀ bò lábẹ́ kóra ńlẹ̀ pátá gbogbo ẹni tí ò lu máa nẹ́bí lọ́wọ́ ọdọ̀ màlìjẹ́nà fàkẹ́ẹ̀nà fàjẹ́lẹ̀ lọ́wọ́ rahmatan lil mu'minin ẹjẹ́ pàbí àdí ọlọ́wọ́ àṣẹ́ríkẹ̀ fún àwọn mu'minin fàlẹ́ ìsàmìnà abudin kọ̀wà ní sẹ́rùkọ̀ fọlọ́wọ́ subhanahu wa ta'ala wọ́pọ̀ àtọ̀hún àjàkálẹ̀ àrùsẹ̀lẹ̀ fàyẹ́mkùtù fi ìbálàdì yìí ọwọ́ wà nílùú rẹ̀ náà sọ́ọ̀bì ràn lẹ́yìn tí ń ṣe sùúrù kọ̀ọ̀bá ń gbé bátí wà mọ́pọ̀ o ẹ má lọ jímọ̀ máa o ẹ má lọ yídí o bẹ́ẹ̀ nìkan báyìí fọ́ kẹrin léyà rẹ mọ́pàá máa o sákòsí lọ́rùn o kọ̀ọ̀bá ṣe báwọn. ìwà ṣe sùúrù wà yá lẹ́rù ìtí wọ́n fi ń tẹ̀lé sùúrù yẹn ni pé ó gbà lódodo wípé láyìn yóò ṣe ìbàwù ilé àmà kátàbà lọ́wọ́ láwù nǹkan ní anabi ni illa kana lahu mithlu ajiri ashahid tó rẹ̀ sọ́pàá alìkàmà irú ládàá ta ni o ládàá àwọn tí wọ́n kó jogun ọlọ́run ọba ọlọ́run ọba ó fòun náà sáwárí ntọ́jú ọ̀nù ẹ̀rí ari jẹ́ àmì hadith Utba ibn abd as-Sulami wa min hadith al-Irbad ibn Sariya radiyallahu ta'ala anhuma wa ardahuma ansa salam kama jaa fi sọnda imam tirim ẹẹ ẹẹ la ibn maja wa fi muslim ahmed nínú àwọn riwaya tí ń bẹ nínú sunan ibn maja ẹẹ eh, ẹẹ eh, eh, anasaayi tó yẹ pé nfiirọdu ń bẹ pẹ̀lú imam nasaayi sí àwọn alu sunan yòókù oni riwaya wa laakin imaamu agba imaamu ahmed ana agbadi fi wa ansa sọ yìí pé ntaafẹ fi kóòtù alẹ nu yaxtasimu asuhada. As والمتوفون على فرشهم إلى ربنا عز وجل في الذين ماتوا على فرشهم توبا دي جوبل القيامة أتياكو كو شهيدي تياكو شهيدي wọ́n ma wá sọ fún Allah subhanahu wa ta'ala pé gbogbo àwọn tí a tẹ́ síbi àjàkálẹ̀ àrùn ọ̀dọ̀ wa ń bì ní oko wọn mọ́ torí kù ṣẹ̀dí ní ọkùn in tí ojú ò ṣe é rí ìlọ́sàwọn lọ́gbẹ́ ọgbẹ́ ìtọ́jú ṣe é rí ní ẹ̀sàwà ayé mà wa nípa àkókò ṣàyídí ẹ̀jẹ̀ jáde lára wa ń tòótọ́ ṣùgbọ́n àwọn èmi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọgbẹ́ àbẹ̀ẹ́nú ìlò sí àwọn ṣùgbọ́n ọmọ àyà wa ní ọ̀dọ́ wa ní ẹjọ́ wọn máa bọ̀ gbogbo ọmọ mi yòókù tí àkú sórí ibẹ̀ rí pé ah irúfàwọ́ wánu irúfàwọ́ wọ́kọ wọ́n ni mo tọ́ fọ́nà àfúrúṣe yìí àti ẹkùnrin bẹ́ẹ̀dì anú àmà sọ wípé ya Rabb ọlọ́bàwọ́ àwọn ilé ìsọ wípé ikhwanuna kútìlù kama qutilna wọ́n pa náà bẹ́ẹ̀ sí pawá ni àwọn ọlọ́pàá wọn mọ́dá o àwọn èèyàn yìí máa tú ala furushihim kama mitna báwa náà ṣe kórí bẹ́ẹ̀dì wà náà kú ọgbẹ́ òní bẹ́ẹ̀ lára wọn ọ̀sán àpò burú ẹ̀yìn mẹ̀ríkà gbogbo àwọn tájàkálẹ̀ àrùn bá parí láyé ẹ̀kùn àjọ tí a jẹ́ mọ́mìnì fẹ́mi ọlọ́run ọba tí a kú sùúrù títà ń fi dé ẹkún àjọ wu ara wọn ìjẹ́ ọgbẹ́ ńbẹ́ńbẹ́ amalika ọba wara wọn wọn ní jìrọ́ọ̀hù ńbẹ́lára wọn jámù júrùhù nìyẹn ọgbẹ́ ńbẹ́lá àwọn ọgbẹ́ àwọn ọgbẹ́ wọn aṣọ jihahum ayé aṣọ́adá sí ẹrù rọ ọgbẹ́ tí wọ́n sáwọn tí wọ́n pàṣọ́dún ogun mi ṣé ní wọ́n sáwọn eléyìí náà wọ́n ní làjàkálẹ̀ àrùn sàn náà o ìní ń bẹ̀rẹ̀ wọn o nígbà tí wọ́n bá wọ́n bá ni fayul kọ́wọ́ nàbíhìm ma na àti èèyàn sáré àti èèyàn ránhọ àti èèyàn ọ̀họ́ ǹjẹ́ nìkan bẹ tó lè fọ́ sọ̀yà wípé òun ti kọjá ẹni tó lọ ń kọ̀ǹtró ṣùgbọ́n tí wọ́n ń ṣe wá lè mọ̀ ní pé àwa mùmìnì lọ́ọ̀ kí wọ́n á máa fi dáadáa àwọn èèyàn àwa iná tí wọ́n ti wọ́n ra pọ̀ sí alẹ́nu báyìí àwa láà gbé káàkiri tẹ́ bá kan àwọn ìyá lọ́jà báwọn tí wọ́n bá ń dàpọ̀ lábáyìí pẹ̀lú bòrò lórí ah, <laughs> àṣàlàjú gẹ́gẹ́ ọ̀sẹ̀ kẹta tí mo ti dé a gini ni pé ó ti tiẹ̀ pé atẹ́lẹ̀ àwọn ọkùnrin tí wọ́n tiẹ̀ mọ́ lọ́mọ́sáàsì inú yàrá bọ́ tí yàrá ń kírun mi àti sọ́ọ̀bù ẹ̀mí ayé kọ́nà ń ọ̀gbà nǹkan lọ́wọ́ èèyàn mọ́ gbogbo nǹkan wọn àwọn ọ̀nà báyìí ẹ wá ire tọ́pọ̀ tẹ pé tí nǹkan ọba kan yàn gan ládá tó rè lẹ́yìn àìmọ̀kan yìí ó sì fi dá gbọ́ ìdán àjọsìn àwọn tí ó padà sọ wá di ọmọlẹ́yìn ṣèyítọ́n sọ wá ń bẹ̀ o wọ́lájọ kan oṣù rẹ tó o bá ti ń gbèrò àwọn tó palẹ̀ lórílẹ̀ jẹ́ ọmọ ẹja wa o tó o bá fẹ́ pa àwọn kan ló kún lórílẹ̀ dákun yọ wá kù ń bẹ̀ o síjú àná rẹ wò wá wọ́lájọ kan oṣù rẹ ń bi àdánwò a ní má ní àwọn ànábì ọlọ́run a sì nírú ìmá ní àwọn sọ̀hábà dákun má fún wa ń fòkú wọ́lájọ kan oṣù torí tí wọ́n bá fún dùdù dùdù ní fòkú ohun burúkú náà ni ó sì kí ni o ni ó mú jáde má sì di okùn wọ́lájà kò sọ̀rọ̀ má di o gbé àparò wa torí àwọn àgbàlagbà wọ́n ní bókùn bá gbé àparò yóò dẹ̀gbé orí wàláì bí ó sì wọ́lájà kò sọ̀rọ̀ sídìí ọ̀nà rẹ̀ wa má sì àmà kíyèsí wa sànú wa la hawla wala quwwata illa billah alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal ard waja'ala adh-dhulumati wan-nur thumma alladhina kafaru bi rabbihim ya'dilun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 واعلموا أن نبينا محمدا نبي الرحمة نبي التوبة بلغ الرسالة ونصر الأمة وجاهد في سبيل ربه حق جهاده حتى ترك هذه الأمة على محجة بيضاء وقد بينا صلى الله عليه وسلم بيانا وافيا لا يستشكله أحد إلا من عرض أعرض أما جاء به رسول الله صلى الله عليه وسلم فمن ذلكم أن رسول الله صلى الله عليه وسلم يقوي إيماننا في كل لحظة ومن ذلكم أن رسول الله صلى الله عليه وسلم قد أخبرنا ألا نقدم على بلدة سمعنا بها الطاعون أو الوباء وكذلك إذا وقع بأرض نحن بها ألا نخرج منها كل هذا فيه قيود فكل من خرج فرارا من قدر الله سبحانه وتعالى متألما متعذبا رادا لقدر الله سبحانه وتعالى في نفسه فهذا هو العاجز أما من خرج لحاجة مهمة كما جاء في قصة العرانيين والعقليين كما جاء في الصحيحين من حديث أنس بن مالك رضي الله تعالى عنه وأرضاه فلا بأس بذلك لأن رسول الله صلى الله عليه وسلم أمر أولي الذين استوخموا المدينة أمرهم بالخروج منها إلى مكان إبل الصدقة ليشربوا من أبوالها وألبانها وليستنشقوا من روائها حتى صحوا ولله الحمد وعلى هذا قرر بعض العلم أن من قوي إيمانه بعدم الخروج من هذه البلدة falaysa bishay'in amma man kharaja farran min qadari Allahi subhanahu wa ta'ala fa inna hadha yatanawalu an lidhalika ra'ayna برواية أو بأثر قوي عن أمير المؤمنين عمر بن الخطاب بأنه ندم ندامة شديدة على عدم دخوله أم آه، أمواس بعد أن, بعد أن رجع إلى المدينة فقال يا رب ثلاث كان الناس كان الناس يضمنني عليها ولكنني أبرأ إليك منها وذكر رجوعه من سرق إلى المدينة وقال بعض العلم إنما فعل هذا وصدر منه هذه الندامة لأنه ما لبث طويلا بعد رجوع إلى المدينة حتى رفع الله سبحانه وتعالى هذا هذا البلاء والوباء عن عباده المؤمنين عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد صح عنه أنه قال كما جاء في صحيح البخاري وفي صحيح مسلم أن الطاعون شهادة لكل مسلم بارك الله لي ولكم في القرآن والسنة ونفعنا الله وإياكم بما فيما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه لغفور رحيم الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسما كثيرا عباد الله اتقوا ربكم كما أمركم بذلك قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله واعلموا أن من مات في الوباء أو الطاعون له أجر الشهادة عند الله سبحانه وتعالى إذا مات صابرا محتسبا الأجر عند الله سبحانه وتعالى وهذا جاء في الصحيح عندما البخاري من حديث أم المؤمنين عن طريق يحيى ابن يعمر رحمه الله تعالى أن أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها أخبرته أن النبي صلى الله عليه وسلم أنها سألت النبي صلى الله عليه وسلم عن التوعود فقال رسول الله صلى الله عليه وسلم إنه كان عذابا يعذب الله به من يشاء فجعله الله رحمة للمؤمنين فما من عبد فما من عبد وقع التوعود فيمكث في بلده صابرا يعلم أنه لن يصيبه إلا ما كتب الله له إلا كان له مثل أجر الشهيد وكذلك سيلحق بالشهداء كل من مات من الوباء أو تحت الوباء من عباد الله المؤمنين صابرين محتسبين جاء هذا من حديث أطبع ابن عبد السلمي وجاء من حديث العباد ابن سارية والحديث مخرج في المسند وفي السنن إن إمام النسائي رحمه الله الجميع أن رسول الله صلى الله عليه وسلم قص على أصحابه قصة الشهداء والمتوفون في على فرشهم يوم القيامة إلى آخر هذا الحديث حتى أثبت الرسول صلى الله عليه وسلم أن جراح الشهداء تشبه جراح المتوفون تحت الوباء أو تحت الطاعون لكن عباد الله فربنا سبحانه وتعالى قد جعل للمؤمنين أبواب الرحمة وأبواب الخيرات ولكن بالجهل كان كثير من المسلمين كانوا يرفضون ويغلقون على أنفسهم هذه الأبواب بالجهل وبالتمرد وبالإعراض عن ذكر الله ونعلم هذه الشريعة لذلك من تشدد على نفسه شدد عليه لذلك قال رسول الله صلى الله عليه وسلم يخبر من حديث أبي هريرة والحديث معروف في الصحيح أن هذا الدين الدين يسر ولا يشاد الدين أحد إلا غلبه فالرسول صلوات الله وسلم البصرمي فر من المجذوم ولم يجالسه حينا ليبين لمن ضعف إيمانه أن له سبيلا إذا وقع له مثل هذا وكذلك جالس المذموم وآكله صلوات الله وسلم عليه إشارة إلى من قوي إيمانه أن له ذلك إن قوي إيمانه وثبت يقن بالله سبحانه وتعالى فهذا الرسول رسول الرحمة وما أرسل إلا رحمة للعالمين نسأل نسأل الله الذي لا إله إلا هو أن يجري رسالة هذا النبي رحمة لنا جميعا عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم ما تركنا إلا على خير صلوات الله وسلم عليه فبهذا نزداد له من الصلوات والتسليمات للنبينا محمد صلى الله عليه وسلم فالحق يدور مع الرسول صلى الله عليه وسلم دائما وابدا ففروا إلى الله ففروا إلى الكتاب والسنة ففيهما فوزكم ففيهما سعادتكم نسأل الله الذي لا إله الا هو ان يوفقنا لما يحب ويرضاه اللهم ربنا اجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه اللهم ربنا عز الاسلام والمسلمين اللهم عز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين اللهم دمر أعداء أعداء الدين اللهم ربنا قنا من الوباء اللهم قنا من الوباء اللهم قنا من الطاعون اللهم قنا من كل شر يا أرحم الراحمين اللهم ربنا لا تحوجنا إلى طبيب يداوينا اللهم لا تحوجنا إلى طبيب يداوينا اللهم لا تحوجنا إلى طبيب يداوينا اللهم اشف مرضانا اللهم اشف مرضانا اللهم اشف مرضانا اللهم ارحم موتانا اللهم ارحم موتانا اللهم امتنا لهذا الدين اللهم امتنا وأنت راض عنا يا أرحم الراحمين اللهم ربنا وفق هذه الأمة لما تحبه وترضاه اللهم ربنا لا تولي علينا شرارنا وخذ زمام هذه الدولة لعبادك المؤمنين اللهم إنما تضر إليك بأسمائك الحسنى وصفاتك الأولى ألا تخرج الأمن من هذه الدولة أبدا يا أجود الأجودين ويا أكرم الأكرمين عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى أمرنا بأمر بدأ بهذا الأمر بنفسه وثنى بملائكته وثلث بنا قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبينا النبي الرحمة نبي التوبة صلوات الله وسلم عليه أبو القاسم اللهم صل وسلم وبارك على النبي الكريم القائل فقد الصلاة الثابتة من نسي الصلاة عليها خطئ طريق الجنة اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا